ẹ dákun èmi kọ́ èmi kọ́ ẹ dákun wọ́n kú lọ́mọ mi ni èmi kọ́ ẹ dákun èmi kọ́ ni ẹ dákun. mọ́mọ́. làbákẹ́ ẹ ṣoríire ẹ gbọ́ ẹ tètè lódo kẹ̀sì pọn bí ẹ̀mẹ́rin mẹ́rin ni ẹ dákun kí n tó rè mú sun tó darí kẹ̀sì pọn bí ẹ bá ṣe sí omi tá ń ṣe nígbà tá ìsà pọn mi tà. a ti gbọ́ mọ́ mi làbákẹ́ náà ni ẹ sọ fún un lọ lẹ tẹ́ ń gbọ́rọ̀. ẹ dákun mọ́ bínú ẹ̀gbọ́n rẹ ni. kò sí tá a fàgbà ṣe ojúbọ náà lọ́jọ́ ẹ dákun ẹ tètè lọ ẹ ṣeun. bá kọ̀ tó lóun òfin dúdú ṣiṣẹ́ yóò fẹ́ràn funfun ṣe ń gbẹ̀yìn. ìta tiẹ̀ sí látàárọ̀ ẹni bá láà ṣiṣẹ́ kó náà lọ pé bàbá rẹ̀ wá wá sí. àbí o. àdìsá ẹ wá. ìwà rí gbọ́. ó ti rẹ̀ mí látàárọ̀ ẹ wá gbé apẹ̀rẹ̀ díẹ̀. a ah, ah, ah, ya wèrè ni ẹ fún ni àbẹ́ẹ̀dì. orí yín burú ni. dúró dúró dúró dúró kí ni máa ṣe ọ báyìí náà ṣé ńgbà tó ti á rí gidan gidan báyìí náà ní dọ̀la lórí yín burú nù. àìróúnjẹjẹ ológbò ni òjò ọtajà ni. tó o lè mú mi ni. sẹ́yìn kẹ́lẹ́ tẹ́wá tó gbà mí lẹ́ẹ̀kan sí ni kílẹ̀ ńlá ló kó gbà mí. ilé ó gbé bàbá rẹ mi. èmi àti ẹ ilé ó gbé bàbá rẹ mi. ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o. Ah, fẹjú tòótó àbòsí ò jẹ́ ẹ̀rọ̀rọ̀ wa wọ́n wa náà rọ̀jú kankan àbòsí ò ẹ̀gbẹ́rọ̀ wa. ẹni bá ṣe ohun ìtùfù ní kí èsẹ́kù lè o ṣà ìfurani sì pa alágbàdé mi ni wọ́n ṣe tó fi rò pọ́rọ̀ rẹ̀ là ń sọ. ẹ wá gbà ni aṣàkúmọ̀ ti pa mi orí ah, ah. kí aládé tó wá múra kankan bí olójú kan ń ṣe náà wíwáyé àbúrò mi lè sọ lóòótọ́ ni. Uh-uh. Eh, bówó bá jọ tẹnu bàbá lè dá wọn á jẹ pẹ́rù ìjà ní báyìí ó ṣeun báyìí lè jásí ni tá bàbá mi ò déyìn. Uh-uh. ó dáa náà ẹ má bínú o bówó bá jọ tìyín ebi dẹ́rìn ló wálé mi lánàá tó kàn lórin. dẹ́rìn wà wá uh-uh. falẹ̀ wà èmi máa ń ké àwọn ọkùnrin wòyí ẹni tó ń sọdá àpẹẹrẹ àjàṣẹ́mọ̀ ni wọ́n ń wà Hmm, wọ́n sì ní ẹni tó bá sọ ní dolórí burúkú ní kọ́fí bù ni. ẹ ṣàkóso ṣàkóso ẹ já mi lórí èèyàn hmm, má ti mẹ́nu lọ́rọ̀ mi ah. fálẹ̀wẹ̀ ìsọmọdé ọmọ tó tó yàtọ̀ sí ìtì ètò má ti ìjà sọ̀rọ̀ ìdára àjàdí ẹlẹ́wù ẹ̀tù tó wẹ́tù rèlé ẹlẹ́tù tó wá bàtàn ẹtì lérí iyán níbi tó ti ń fagada wọ́n gbé tan ẹtù sẹ́nu. ẹ dákun ọ̀rọ̀ lẹ̀kẹ̀ tó ní awágbà ngan làbáwáyà yìí. Hmm pẹ́ǹtì ẹ rí ah! eré olúwo kókó ń ṣáà ti mọ́ ọ láàánú bó o bá ti tẹnu mọ́ nǹkan báyìí àfi kó o sọ kó fi já hàn ní mẹ́nu ń bẹ̀. ẹ sáré pé bàbá mi ló tó kàn án wọ́n bá ti dìde ilẹ̀kẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sínú ìtẹ́fẹ́tẹ́ ní kó o lé e. iyún àwọn rẹ̀ sọ kí ni dé kí ni dé tó náwó sí lẹ́kẹ̀ ewu tí mo ti ń fojú wò láti jọ. ọ̀sẹ̀ tẹ́ nǹkan kan mẹ́rin mọ́ ń wọ̀nyí ní tètè. ẹ eh, kí ló dé tó jẹ́ tí máa ń rùn ní máa ń rùn náà. ẹ dákun tó ẹ ẹ ẹ jàre wọ́n tún ti gbé aláàárẹ̀ mi dé o. aláàárẹ̀ mi ti dé. bẹ́ẹ̀ ni bàbá. ṣo ń bẹ ṣo ó ìwọ ṣé bí mo pé ọ ṣe. wo àrò àbúkú bàbá kú ní màjèsí lèmi náà pa fún o. èmi ló tún wá ṣe léyìí o. bàbá ẹ dákun ẹ ó yọ ṣubú mà ní ló bá fi ìpàkọ́ lọ́lẹ̀. ìpàkọ́. bẹ́ẹ̀ ni bàbá. ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ kò burú ó ní tá a ṣe sí. ẹ rà bá o. Ah, dákun ìránṣẹ́. kábíyèsí ní kẹ́ ẹ máa bá mi bọ̀ láàfin nísìn. kábíyèsí. sẹ́ẹ̀rì ah. èmi ò ní ẹ mọ́ lọ́ọ́ bí tẹ́ ń lọ àmọ́ kínní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ fi sábẹ́ ọkàn yín ni pé kẹ́ ẹ mọ bílù ṣe rí gbogbo iná lẹ́mọ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú bó di ọdún kò sọmọ tálíkà tí ń rò di ẹmu ọmọ olówó pàápàá ọ̀gbọ́dọ̀ rìn di ẹmu ẹ gbọ́ bí ẹ mọ́ ṣèṣe kọ̀ọ̀kan mi àwọn aráàlú ní nǹkan ń ṣe ẹ ti gbọ́ gbogbo tó bá ti bọ́jú ọba mú ni o mo fẹ́ kí gbèsè yín kọmọjọ tilé ọlá ìsọ̀rọ̀ sí yín kọmọjọ tọmọ tó wà láti ilé ọlá ìrìn yín kọmọjọ ti ọmọ tó wà láti ilé ọlá ẹ ti gbọ́ bí àbọ̀rọ̀ là á sọ fún wọn lóàbí o ọba dẹ olóyìn lẹ kábíyèsí ọ̀rọ̀ bí mo bá wá ọ̀rọ̀ náà sì ń jó mi ah, dára. Ah, ah, ọ̀tún kábíyèsí ẹ máa lọ bí ẹ ń lọ tí. yóò dáa fún yín ẹ ń tagbá ẹ ní tagbá ni bàbá ẹ mọ̀ bínú wọ́n ní àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan hmm. kì í ṣe lásán bí ọba lé nǹkan kan lé ni. kí ni nǹkan náà kí ló ṣẹlẹ̀. kábíyèsí wọ́n ní báyé bá torí àgbà bàjẹ́ àìmọ̀ wá wò wọ́n ni ọlọ́run wa ní yẹ kí lu yọ bàjẹ́ lójú tiwa. ló dé. ẹ má jẹ́ ká yóò tójú wa bàjẹ́ kábíyèsí bí lùsẹ̀ ń lọ yóò dáa. ló dé. kábíyèsí eh? àwọn ìlú ń bẹ lé mi bàbí. Ah! kí wọ́n ló ah! lórí ọ̀rọ̀ olú ni wọ́n ní lórí àjálù tí ń bẹ nù yìí wọ́n ní àjàràmọ́ wọ́n lẹ́rù yín ṣe ń bá wọn àti kojú òun yẹn ń ti àwọn lẹ́yìn ló túmọ̀ sí pé ìlú sì fẹ́ràn yín ẹ wá já wá nǹkan ṣe sí kábíyèsí ẹ má jẹ́ àwòrán kíkẹ́ pé ọmọ bọ̀rùn. ọ̀tún kábíyèsí ti wọ́rẹ́ mi rèé aṣá adákẹ́ ni adákẹ́ ó àwọn làrí tún ṣẹ̀ṣẹ̀ kó nǹkan ètùtù lọ sọ́dọ̀ fásipẹ̀ ni kábíyèsí eh? orí ọ̀rọ̀ fásipẹ̀ náà láti dùn lé lórí. orí fásipẹ̀ náà láti dùn lé lórí ah kábíyèsí ẹ jẹ́ apawódà ṣe ẹ jẹ́ ká pawódà ṣe o ẹ jẹ́ apawódà ṣe o lórí ọ̀rọ̀ fásipẹ̀ fásipẹ̀ yìí o kábíyèsí ọ̀nà ìkúlé mọ́ pẹ́ jáde kí wọ́n mọ̀ kí wọ́n wà lọ́dọ̀ yín báyìí. ẹ wà lọ wà lọ fi wọn lọ́kàn balẹ̀ sí láìpẹ́ gbogbo ẹ o dẹ̀rọ̀. ẹ jẹ́ àwọn ṣe sí o mo ti bọ́ mo ti bọ́. Ah! kábíyèsí olódùmarè ìbàrẹ olódùmarè ìbàrẹ o mo rí bàrẹ olódùmarè àti wáyé ọjọ́ ìbàrẹ o àti wọ oòrùn ìbàrẹ ìbà ọ̀sán pọ́n gọ̀rìngọ̀rìn ọba makin mo rí bá ọ̀tàlélẹ́rìnwó irúmọlẹ̀ tó so òde ìlú ìró o ọ̀run mi làbára àgbọ́nrẹ̀gún ẹlẹ́ṣẹ̀ ọyán dáṣẹ́ dèpẹ̀dùn ọkùnrin kúkúrú ọ̀gẹ̀gẹ̀tì ògúnláka yí ọ̀ṣìmọ́lẹ̀ ìbàrẹ́ o ṣògo olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ obì ìbà ọbàtálá ọbàtáṣà mo wá rí bá ẹ̀yìn ìyá mi òṣòro mọ̀nìjà ẹ̀yìn afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ẹ̀yìn ọ̀gbẹ̀yìn kúlé bẹ́gìjà wọnú yàrá lọ yèyé ìrúgbó oníjà òru ẹ̀yìn afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń darí oko lálolálo n ò torí nǹkan méjì gbé ẹbọ ìwá o ẹ jẹ́ kẹ́bọ ó fín ó dà o ẹ jẹ́ ó dòde ọ̀run nítorí ìlú ajíríre ni ẹ jẹ́ kọ́mọdé ilé obí wẹ́rẹ́ kágùn ó tọwọ́ àlàbòsùn kọrin òfin pohùn rẹ̀ lára ẹ jẹ́ kéku ó kéke ku kẹyẹ ó kéke ẹyẹ kọmọ èèyàn kó fọhùn bí ọmọ èèyàn ká mọ́ra tẹ̀yìn kú o ká mọ́ o ká mọ́ o irun bí lọ ó dòkèrè eré àtayọ̀ ní kó mọ wọlé bá wa nílùú ajíríre ẹ jẹ́ ó fi hàn o mọ̀ríbà o ẹ jẹ́ kẹ́ bọ́ fi hàn ẹjọ́ ó dá o ẹjọ́ ó dá jù lé ọ̀run pẹ̀rẹ́gẹ́dẹ́ kó mọ́ dà lórí mi o kó má dà lé mi lọ́wọ́ kó mọ́ dà jó mi lẹ́sẹ̀ o ẹ kó mọ́ padà sórí ọmọ mi àtẹ́bí mi o ó dòkèrè ibi dòkèrè ó dinú igbó ó dinú odò ire kó jẹ́ tiwa o. mo dúpẹ́ o. kábíyèsí ọkọ mi olówó orí mi ẹ dákun mo fẹ́ bá yín. jókòó jókòó. ẹ kábíyèsí ọ̀rọ̀ lórí adélani ni mo wá bá yín sọ. kí ló ṣe é. ẹ wo ẹ má jẹ́ kí irun tó ti já lórí ìṣó kókó báyìí tí ò tí ì já. kí ló dé ọwọ́ òkú lára rẹ̀ à ń tọ́jú rẹ̀ lọ́tún lósì níwá lẹ́yìn ìtọ́jú dùn èmi sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run ó fún lálàáfíà ara rẹ̀ ó yá. àṣẹ kábíyèsí mo sì mọ̀ pé lóòótọ́ lẹ̀ ń tọ́jú rẹ̀ àmọ́ ẹ̀yin àgbà náà lẹ pa lówe pé inú igbó ladẹ́tẹ̀ ń gbé adẹ́tẹ̀ ò kì í bá ní gbélé. olórí kábíyèsí ọmọ tèmi kọ́mọ lọ dágbénú igbó lóun nìkan dàbí bíi ti bó o àwọn ọ̀làrí ó wà pẹ̀lú ẹ̀ àtàwọn ẹ̀sọ́. ìtọ́jú ó sì máa lọ lọ́tún lọ́sì láìpẹ́ láì jìnnà ara rẹ̀ ó yá yóò sì padà sáàfin ló bá tán. tó tó rẹ o dá kò burú mo ti gbọ́ ọ̀rọ̀ wa dé bọ́lọ́gbọ́n dẹgbẹ́ òmùgọ̀ gbáà. kábíyèsí. Ah, ah, áájò wa náà ni mò ń ṣe torí bó pẹ́ bóyá yóò kó bára alé yóò kó bára ọ̀nà. ọ̀dà eré ló wí ifá o àyẹ̀wò ni o àkékè ní kégi mọ́ yá náà ẹ̀fùfù lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ ní gbẹ̀mí mọ́ jẹ bí ẹnu bá ń fẹ́ ná ẹ̀pà mọ́ gbé fín adúbáfẹ́ dán abúfáwòrò ẹ̀dán dé èé e, ẹ̀dán làwòrò ìkẹtẹ ẹkẹmọlẹ ní ẹkẹdàn òjíṣẹ́ rúnmọlẹ ní ń bọ̀ ìfò gbọ́ o agbáyé mọ̀ sí ọ̀run ọmọ oníyàn pọ̀pọ̀ ń tọrọ ọ̀kẹ́kẹ́ tí mẹ́yìn erin fan ọ̀sẹ̀sẹ̀ tí sẹ̀dí ẹyẹ ọ̀gà ẹyẹ òkun ọgbọ́n tí kábíyèsí bọ́ sọ o ifá ìwọ mú ní pé bàbá ẹni ló kọ ìwọ mú ní yẹ ẹni ló kọ ìwọ jẹ́ apọlọ́jà lórí ìtẹ́ o má fi ibi fọre má fi re fọbi má mòmù lómù má fohùn òlòlò fọhùn. iwájú ọkùn ọgbọ́ ẹ̀yìn ọkùn ọgbọ́ olùfún ọ̀tún ọlọ́kàrán ló sì àárín ọpọ́n nìtọ́ ọ̀run ajé ọgbọ́ ọ̀kẹ́sẹ́ òsùn ọgbọ́ àwòrò ọbọ̀ ọgbọ́ eléjìjì ìkó ìyèmọ̀jọ́ ọgbọ́ ọ̀tá arápọ̀n gbá ìbò ọgbọ́ tẹ̀tẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ẹni ọgbọ́ òrè ayò mọlẹ̀ wàá lògèrè ta bọ́ba sì rí ni kẹ́ wí bá a fẹ́ mọ lójú àríná bá a fẹ́ mọ lẹ́sẹ̀ máa rìn náà. ó gbọ́ ifá hmm. ìkàsá ìkásá arasa dífá fún ọlẹ́ gọ̀ngàn tàtàlà ìjọ wọn làwọn ò ní mọ fámọ́ àwọn ará ègòngàn tàtàlà lódìwá fájírò tó tó làwọn òdi ẹgbà ájírò tó tó àwọn òdi ẹgbà lódìwá fún ọlẹ́ òdi ẹgbà àbánisẹ́rẹ́ làwọn olùmọ̀já dífá fún ọlẹ́ òde olùmọ̀já ìjọ wọn forí eku ṣe dí eku wọ́n forí ẹja ṣe dí ẹja wọ́n ń fe sùúrù pe sùúrù wọ́n ń fe sùúrù pe sùúrù ìfalẹ́ni tí forí eku ṣe dí eku àjàgùnmọ̀lẹ̀ ìfàwòyìn lọ́rùn àjàgùnmọ̀lẹ̀ kábíyèsí Hmm. ọ̀rọ̀ sunwọ̀nsunwọ̀n ní fáwọn bá yín sọ o fani kì í ṣe yín pẹ̀lẹ́ fani tẹ́ ẹ torí ẹ̀ wá bá òun àgbọ̀nmìrègún ọlọ́jẹ̀ ẹ̀bọra sọ̀rọ̀ sí ifá ní ọjà tí baba dálẹ̀ ní ìtàn o ẹ̀ṣẹ̀ tí baba ṣẹ̀ẹ́lẹ̀ ìyá rẹ̀ lọ́mọ ń jẹ ifá ní ìyà àwọn olórí ìlú ní làwọn ọmọ ìlú ń jẹ ní ẹ̀ ń jẹ. ìyà àwọn olórí ìlú ń hmm. làwọn ọmọ ìlú ń jẹ. bí fáṣe wínú. ẹ awo owó ìmọ̀ gbọ́. wọ́n sì ní bí òwe bí òwe là ń lòlò gidigbo ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní í mọ̀ àmọ́ bí wọ́n ṣe wá gbé kalẹ̀ yìí ìlú tí wọ́n lù sí kò yé mi tí ó fi dùn jò. kábíyèsí ẹyin tí fáwọn sọ ni pé òkú àtẹ̀sínmẹ̀sìn òkú àtìdóta mọ́dọ́ta hmm. gbogbo ẹ̀lẹ́jà aláìsẹ̀ rẹ̀ ń kéroro nísà hmm. ifá ní àwọn kan ń bẹ tí idán bá ti jẹ àwọn ìdájọ́ àtìṣẹ̀lẹ̀ ńláńlá tó ṣẹlẹ̀ ńgbà tẹ́ ẹ gorí àpèrè ọmọ bàbá yín yìí ìdájọ́ rẹ̀ ní ewu rẹ̀ ní wùlú. àtẹ̀mí. bẹ́ẹ̀ ni bàbá. àbí àbí tí a gbọ́wọ́ èrè. ẹ gbà mí o ẹ gbà mí o. èwo ló dé ah! kí ló ṣẹlẹ̀. èmi kú ni ní kí tún ní. ẹ eh, èmi ni èmi mọ parọ́ má gbọ́ owó èlé ah! eh, nígbà máa ní ọ̀fẹ́ mi tó lòun ò ní fẹ́ mi. àgọ́wọ́ èmi ìkànnì ọ́ aláìdáàsì ni ọ́. bó ti gbà ah! ah! kú ni. sábà kí ni. ìkànnì ọ́ ìkànnì ọ́ ìtọ́jú kà sí rí ìlò orí un ẹlẹ́dẹ̀ ni ó padà jókòó ẹ̀. ó kú agbọ́wọ́ erin náà ó tún kú ẹyin ó sì tún kú lẹ́yìn. ó náà ní bí wọ́n ṣẹ̀ṣẹ̀ nu bí wọ́n ṣẹ̀ṣẹ̀ kan tèmi nu kò sì ní yí padà. àwa kọ́ máa ṣe sùn kìí sọ̀dọ̀ tí a ní ọmọ ọba lọ ni bá ṣe bá yín nù. máa wọ gbó lọ ni ráúráú ọmọ wọ gbó lọ ni àwa kọ́. ẹ lóòótọ́ ló ṣẹlẹ̀ àwọn àmọ́ lẹ́yìn tó ṣẹlẹ̀ yìí gbogbo ọ̀nà tó yẹ kí n tọ̀ ni mo tọ̀ Ah, ah, mo ti ṣàforíjì lọ́dọ̀ àwọn òǹlẹ̀ ó sì dá mi lójú pé wọ́n ti foríjì mi èwo ah. wá tún ní àjálù àjálù yìí. bàbá eh? àwọn onílé ọgbọ́n o àwọn onílé ọgbà wọ́n ń bínú àfi ká ṣe ń tọ́ bá yẹ ká ni o. ọ̀ràn dé bẹ́ẹ̀ awo Wo. ó kò sí bó ti lè rí kò sí bó ti lè rìn ọ̀pẹ̀lẹ̀ oníbalẹ̀ kọ́mọ̀lẹ́bọ̀ kọ́mọ̀lẹ́ tutù mọ̀ jẹ́ kọ́rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ifá tí ò lẹ́bọ tí ò létùtù ní bàgbánú jẹ́ kí hmm. lọ́nà àbáyọ. ẹ ṣeun bàbá èyí lẹ́bọ èyí sì létùtù kódà bá a bá rúbọ rẹ̀ yóò dòde ọ̀run. ọkàn balẹ̀ ń gbà náà. tí fani àṣẹ ni pé kárùbọ̀ gbò lọ́mọjà ọba tán. gbò lọ́mọjà. àlọ́ ìyọ àárín ìsọ́kùn sáré sósì àyìn fandafanda. ẹyin <laughs> Àyìndé bọ́dà gbọ́nà kí gan kókó rìn tá a rìn káàkiri látòórọ̀. Ah! ṣé n tó mọ bá ọ ah! sì bọ̀rọ̀ jẹ́ ọmọba sórí èyí tá à ń ṣe yìí ni wọ́n ń pè ní rírìn ilé ọba káàkiri eh, ah! àpọ́nlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kà <laughs> àti pé mi gan mo fẹ́ kọ́ ọmọ fi kọ́ra torí tó o bá dórí àléfà bàbá rẹ pẹ̀lú àtìlẹ́yìn èmi àyìndé mo fẹ́ kí gbogbo aráàlú yìí kàn mọ̀ pé ọba tí kọ̀ gbàgbọ́ hmm, bí mo ti fẹ́ nu yóò sì rí bẹ́ẹ̀. àyìndé ọ̀rẹ́ mi. ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì sórí bàbára bá ń bẹ lọ́wọ́ ẹni irú ẹni bẹ́ẹ̀ yọ ọmọ ṣe jẹ́jẹ́ ni o. Ah, ah, ẹ mọ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wo ah, ojúbọ̀rọ̀ tí ń ṣèlú bẹ́ẹ̀ ni elédùà tó sì dá wa kò dá wa dọ́gba ọmọ mọ̀ nínú ọlá ńlá àti ẹ̀ ó gbé mi rẹ ó gbé wá sípò gíga ó gbé wá sípò ọlá ibẹ̀ láàsì ti wà tá ìjọ lọ́run ọba ń pè àbí kò yọ ìka ò dọ́gba àwòkáwọ́ rẹ̀ àrẹ̀mọ́ wòkáwọ́ rẹ̀ kò dọ́gba bẹ́lẹ́dùn àti sẹ́nu àwọn ọmọ jayé àwọn mẹ̀kúnnù. kábíyèsí làkọ́ba aládé o. kárólè là ń kí baálé ọkọ lù aláìndè mo forí balẹ̀ fún ọ. yóò dáa fún yín. kẹ́hìn ojú tó yóò fi yàn ló fi ń tẹ̀lé ẹ ló sì ẹ dákun ẹ mọ̀ bínú yín ló fẹ́ bí kì í ṣe rẹ o sáàkì mo forí balẹ̀ o. yóò dáa fún yín ènìyàn ọkọ̀kẹ́ yín náà dáa ẹ wo ẹ̀yin mọ dídùn ọ̀sán ẹ sì ní mu kíkan. àṣẹ ẹ gbé aṣọ ẹ gbé aṣọ ah, yóò dáa fún yín ẹ sì múnú mi dùn <laughs> yóò dáa fún yín ọ̀rẹ́ mi mo sọ fún ọ ah, ṣé lè yẹ ni àbí ò yẹ ni. èyí yóò tún da fún ọ lẹ́ẹ̀kan sí <laughs> èyí yóò yẹ ọ bó <laughs> ti yọ orí náà. wàá gbọ́ bí wọ́n bá wá kọ̀ bí wọ́n bá láwọn òkè wa ń kọ́. Ah, wọn bí baba ńlá baba wọn dá. wọn bí wọn dá ah, wọn jẹ ọmọ tó sọ yìí tani jẹ ọmọ agbóra apá iwájú ọmọ agbóyán yẹn wọn na àwọn wèrè tó tẹ̀lé wa yìí wọn ni kí wọn na jágbajàgba sí wọn láà bí wọ́n bá délé tí wọ́n bá rò fún bàbá wọn tí bàbá wọn náà kẹsẹ̀ lẹ́sẹ̀ ti ń bọ̀ ah! wọ́n jẹ́ kọ́ mọ̀ pé èmi àyìndé mo ló ka àlùwò lọ́wọ́ wọ́n nà bàbá wọn tí ó nà tọ̀lì báyìí ni tí è kú. lóòótọ́ bẹ́ẹ̀ ni ah, yóò dá fún ọ yóò tún dá fún ọ lẹ́ẹ̀kan sí. àyìndé bàbá rẹ̀ lọ. àwọn èèyàn panda panda panda. ẹlẹ ẹ pẹ̀lẹ́ o bóòtù lára báyìí. ìbẹ́ ìsà ń gbọ́ ohun tí mò ń wí bẹ́ẹ̀ tí ẹ lè sọ ẹ wọ́n ní tó bá di lálẹ́ wọ́n gbàgbọ́ wa ẹ fèèyàn wẹ̀ lálẹ́ èmi náà ní tẹ̀lé wa ṣe gbọ́ ẹ ǹlẹ́ kọlọ́run ó ṣàánú olúwarẹ náà ni bí ń gbọ́jẹ́ gbójoojúmọ́ olúwarẹ náà ni gbóúnjẹ wá fádẹ́tẹ̀ ọ̀nà dàtọ́ olúwarẹ náà ò ní dẹ́tẹ̀ báyìí ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ń jẹ yín ẹ jẹun ojú ká mọ̀ lọ náà ṣe é ṣe àwọn. fásipẹ̀ n tó bá jọ màlá fi ń wéhùn èpo ẹ̀pà lọ́jọ́ kó sí èlé rí. bọ́mọ ò bá sì jọ ni à á béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé bàbá wo ló bí fún ni. olúwa mi o gbogbo wa la mọ̀ pé ìwọ lòdòdò tí dorí ilé mèrè torí kí ilé mèrè má bàa kú fásipẹ́ kàbíyèsí awo tá a pè tọ́wádìí fà fún wa jẹ́ kó yé wa pé ìlú yọ parun lóṣùpá kan sígbà tá a wà yìí gbogbo wa la sì mọ̀ pé ìgbà tó bá ní í ṣe baálé agbọ́n mi kàbíyèsí. Si ẹ sì mọ̀ pé mi náà dáàbò ọ̀rọ̀ yìí kó tó di pé ó fọ́ lójú báyìí. mo pé ọbẹ̀ tá a bá ti fi èké kóná rẹ̀ irú rẹ̀ mọ́ ń ro paná nígbẹ̀yìn ni. mo sọ ẹ̀yin lẹ́ẹ̀ gbọ́ tèmi kábíyèsí mo ní kẹ́ ẹ jẹ́ ká wá ìdí ohun gbogbo dájú ṣe wá rí wàhálà àti àjálù tí wàá ń ṣẹlẹ̀ nílùú báyìí mo pé agbọ́wọ́ erin kì í ṣọ̀dàlẹ̀ ẹ̀yin lẹ pé ẹni tí a bá apá lọ́wọ́ rẹ̀ òun ló gé àbí wọn ò bí báyìí. ẹ fásikẹ wo òwe àtẹ̀ǹgé tí ajá nìyí ń hmm, ó gé títán wọn á fọ̀bẹ pamọ́ hmm. ṣé n tó ṣẹlẹ̀ ò ti ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ wọ́n ní ọ̀nà àbáyọ òun ni pé ká gbé ìpèsè lọ sígbó ìlọmọjà. igbó ìlọmọjà. bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni fásipẹ̀ igbó ìlọmọjà gbogbo ìlú sì mọ̀ pé ìwọ nìkan ló tọ́ ló sì yẹ tó láyà tọkàn wà balẹ̀ lórí tí ó lọ tí ó bọ̀ láyọ̀ nítorí pé odò fatọ́yọ fẹ́ni tí ò gbé lọ ní ọ̀yẹ̀kú pàlàbà. funfun títí kó rínú ẹni ojú ẹni ò funfun títí kó rí sàlẹ̀kùn Diva fún ṣojú ọ̀run pìrí tó ní òun ó mà ti sùn akàn dúdú ní bẹ́ẹ̀nbẹ́ kò yé mi o funfun ní bẹ́ẹ̀nbẹ́ kò sẹ́ni tó yé ǹjẹ́ ọ̀yẹ̀ la mọ̀ pé o ọ̀yẹ̀ la mọ̀ pé àgbà tó là gbọ̀lẹ̀ ìlú ẹ̀yin ló yé o kò yé mi ó yá ẹ jẹ́ n rí sàlẹ̀kùn olùpè mọ̀ pé o. Oh! olùpèmọ́pè. ẹ káre. fàásìpẹ̀. o. fàásìpẹ̀. mò ń jẹ́. fàásìpẹ̀. mò ń jẹ́ yín o. ẹ̀ẹ́mẹ́ ló mú pè ọ́. ẹ̀mẹ́ta ni ẹ̀mẹ́ta ni ẹ̀mẹ́ta là ń balẹ̀ àbíkó dẹyẹ ẹyẹ létí omi àjò tó rí ń gbé ọ̀rẹ́ yìí léwu púpọ̀ o. ó wù. ẹni abá kí fáwọn yẹ̀kú pàlàbà fún kíkún irú wọn kù. bọ́ ọba wa lóògùn bí àrọ̀ ni ohun tí ó ṣe ni oníṣẹ́ ṣe ni. lóòótọ́ ọjà ló lọ fẹ́ lọ gbè. bó ṣe lóore nínú tó ibi náà ń bẹ ń bẹ o. bó ṣe lóore nínú tó ibi tún bẹ ń bẹ. Hmm. <coughs> Ah! lójú ayé mi odò òdì èèwọ̀ òrìṣà ibi kì í ṣẹ̀ nílé awo ẹnìkan kì í kólúbe kú ọ̀fọ̀ ó dayé àtúnwá kí bí ó rò kèrè kó ìgbẹ́rọ̀ wọ̀ sí. Si. bàbá ọmọ yín ti bímọ. ọmọ mi bímọ. bẹ́ẹ̀ ni ah, bàbá. ayọ̀ abara bíntín mo kú oríire ìwọ náà kú oríire àjọ kú oríire ni ọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ lágbára àláwùrà mi. ó yá mi. bàbá wo. ó mọ̀ ṣé wùn mí òkú àgbálẹ̀ ni wọ́n náà mọ̀ mí bímọ. Ah, ìwọ náà wà ní kọjá lórí àpáta ayé láláì nípa o. àṣẹ o o ṣeun mo dúpẹ́ àbí kí ni ó kù kí n yọjú kí n wò ó àbí. Mm, mm, mm. ẹ ṣe sùúrù. ìyá àbíyè. awo hmm? ẹ mọ̀kàn gírí ni o. mọ̀kàn gírí lẹ́yìn ìgbà tọ́mọ ti bímọ èwo la tún mọ̀kàn gírí fún akọgi ni yín bẹ́ẹ̀ lẹ̀ sì gbọ́dọ̀ sóje. ẹ mọ̀ á gbà mí lọ́wọ́ ìyá àbí àbẹ̀wò wa nǹkan tọkàntàn yìí ńgbà ọmọ bá ti bímọ kẹ́ èwo lákọ́gi èwo ní oṣó èwo ní ìṣojé nu wọn. àwo ah. adúpẹ́ lọ́wọ́ elédùá òkè tó jẹ́ ká gbé ògbómi délé kó tó bọ́ lulẹ̀. ó túmọ̀ sí pé ọmọ yín ti bímọ àmọ́ òun ti kọjá sọ. ẹ ìyá àbíyè ọmọ mi papòdà ìyá àbíyè. awo ẹ mọkàn yín ah! awo. yé yé yé yé yé yé yé ojú tó oníṣègùn tọmọ rẹ̀ kú lọ́sàn gan. Ah. ewé ni òrí jẹ́ ní àbẹ́gbò. Ah! ẹni tó máa gbé tí ọba mi dárò aró. tálẹ́ńtọ́ màlùkù tí ọba mi dárò osùn ọmọ mi ẹni bá mọ lékelèké ẹ bá mi dárò ṣẹ̀ṣẹ̀ fún ìyá àbíyè ọmọ mi gbọ̀rún lọ ó gbọ̀nà ọ̀run lọ. yé yé yé yé yé ọ̀rẹ́ wa sùúrù náà lọ́ọ́ padà ni àbí ta lọ́bẹ̀ lọ́hùn kí oògùn náà kan ṣoṣo tó gbójúlé kọ́ bọ́ omi. ṣùgbọ́n ìwọ̀nba ni ta pẹ́pẹ́ ń gbèjà ẹ̀yìn mọ́ torí gbogbo mo lè dòkè mo lè dilẹ̀ ẹ̀dá láyé àmọ́ ń bẹ láyé làmú kan yan gan. téèyàn bá lágbára tó lè gbèjà àlò kọ́ rántí pé bídìí bá bàjẹ́ tó nídìí ní ọ̀dà àmọ́ ìlú yìí náà wàá gbọ́dọ̀ bàjẹ́ látọwọ́ yín ó di dandan kẹ́ ẹ̀ tún ṣe mhm. àmọ́ gbogbo wa là ń bẹ lọ́hùn pé kélédùwà ó fi ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tí ó tẹ̀yìn sí ta wá lọ́rẹ. ọ̀ọ́dáhùn àbí mo ti sọ̀rọ̀ jù nú o èmi kàn ń wò pé bàbá mo gbà bí wọ́n bá ń tàn ọkọ ọmọ tàn ra rẹ ni torí bí mo ti ń wojú rẹ yìí ọkọ rẹ lọ ó dàbí ká ló ń bínú. láìkú mi. ṣé ewé láàrí jámọ́ ni àbégbò tí gbogbo òlú ó fi wá parẹ́ tí ó tún fi wá kan gàgà ẹyọ kan ṣoṣo tí mo ní. <laughs> ó dà fìẹ́yìn àfìẹ́yìn lẹ́gúngún fi ṣọ ó ṣèwọ̀ ó ṣèwọ̀ ó ṣèwọ̀ kí wọ́n fi wọ̀n mí yìí kí mo rí èèwọ̀ òrìṣà. èèwọ̀ òrìṣà. ìyá wa ìyá wa ti bá mi. Adé kí ló mú ọ. àrẹ̀mọ ni. kí ló má rẹ̀ mọ́. níbi tí a gbé àrẹ̀mọ sí adébẹ̀ ní ìsìn àbá rẹ̀ mọ́ mọ́. ẹ ẹ rárẹ̀ mọ́ ẹ sì wálé ẹ gbà mí. ẹ wo bí kábíyèsí bá gbọ́ pé ẹ̀rá rẹ̀ mọ́ tí ti ta bí mo ṣe wá ń wo yìí kẹ̀dìdì àfira ẹ lè wá rẹ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ara rẹ̀ mọ́ ẹ má padà wálé o ẹ bá lọ́wọ́ lé lé ẹ̀yin ò rábìrẹ̀ ká máa bá wọn rárẹ̀ mọ́. ó jàre ẹ ṣeun o. ẹ kú jókòó ẹ kú jókòó. ó jàre bò. ẹ kú jókòó lẹ wà. ó bàbá. ṣé kò sí láburú. Ah, kò sí bàbá mi hmm? kí ló dé tẹ̀ ẹ̀ rò mí kí ló dé tẹ̀ ẹ̀ má mi kàn kí ló dé tágbàlagbà ń fọwọ́ lé kùkùté tí ńlá lè sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Hmm. ọmọ mi. ó bàbá. kò sí kò sí nǹkan kan. bàbá mi tẹ bá pé ò sí nǹkan kan á jẹ́ pé rọ́lẹ̀ ń pa fún mi nìyẹn torí látànà tẹ́ ẹ ti tààfin ọba adé ni mo ti ṣàkíyèsí pé nǹkan ṣe yín ìgbé ètò wá wọ yàrá olùpè tẹ́ ẹ ti ṣàlàyé nǹkan tẹ́ ẹ bá bọ̀ mo mọ̀ pé nǹkan kan ṣe yín bàbá mi àbí àti lọ igbó ìlọmọjà ń bà yín lẹ́rù ni. ẹrù ẹrù ò gbọ́dọ̀ bodò ẹni tí ó wodò lóminú ń kọ ẹrù kan ò tún bà mí níbi tí mo bá dé ìmọ̀ ominú tiẹ̀ gangan alára ní ń mi ìfalẹ̀ wà. ó bàbá mi. ó mọ̀ pé ọ̀run ò yá lọ kábọ̀ wéré bí ọjà bẹ́ẹ̀ ni gbó lọmọjà ò náà ò yá lọ kábọ̀ wéré báwọn. ṣó rí àsìkò tí wọn ò fi lọ sí igbó lọmọjà tí wọn ò fi bọ̀ àsìkò tí wọn ò fi ọlẹ̀ láàrin ibẹ̀ òun ni ń kọ mí lóminú òun ló gún kọkàn mi ó pòrúurú. bàbá mi. kò sí nǹkan kan tí ó ṣe mí mo fi dá yín lójú ẹ wò láyọ̀lẹ́ lọ láyọ̀lẹ́ sì bọ̀ wá bá wa náà. àṣẹ. bàbá mi torí pé onídẹrẹ́ ìgbésókò wá nǹkan jẹ. o ṣeun mo dúpẹ́ bẹ́ẹ̀ ni ọkọ kì í roko àrèmọ́bọ̀ àdá kì í roko àrèmọ́bọ̀ tóró fíní báyìí ládìyẹ tó kó ìmọ́bọ̀ bó o ti wá wíwùn sórí ìgbín kan ń bẹ lóko ìlákọ̀ ní jẹ́ èyí tó wí lónìí ó ti dàṣẹ èyí tá a wí lónìí ó dègún wọn ò lọ rè wọn ò bọ̀ rè ẹ̀yìn o ti wá bomi tútù sí mi lọ́kàn nù ara mi ti yá gágá wọlé o bomi fún mi. kò burú bàbá mi ń bọ̀. eré àwọ̀ ayé ló dífá fún ayé. pẹ̀rẹ̀pẹ̀ àwọ̀ àtàn ló dífá fún àtàn. òréré lẹ́ wo ẹ ò láyé rí. àrùn tí ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo ikú paramọ́ àrùn paradà gbòǹgbò ọ̀nà yà ibi tí bá ń bẹ lọ́nà ẹ̀yà fọ́mọ awo. aṣọ pupa kì í bòkú lọ sísà ìkẹlẹ̀ kì í bá ìfọ̀rọ̀rùn alákejì. awilade yìí ọ̀rọ̀ bùṣe o tó onílé apá ọ̀tún mo bodè kí n tó wọlé o ẹ jẹ́ kẹ́ òfin ẹjọ́ dá o kó dá lèdè ọ̀run pẹ́rẹ́gẹ́dé onílé apá òsì mo kan ọ̀kùn kí n tó wọlé o ẹ dákun ẹ ṣílẹ̀kùn fọ́mọ awo nítorí pé ajá òṣùpá ni mí mo bóde fógo òṣùpá màá fi rìngìdì gidi rìngìdì gidi lẹ́yìn ìyá o òun ló ṣì kẹta ẹ dákun ẹ dò wìwìbò mi ẹ gbà tẹ̀mí wí o nítorí ìlú ajíríre ni o ẹ jẹ́ ká boyún ní obí wẹ́rẹ́ káàgàn ó tọ́ wà lábòsùn kéku ó kéke ku kẹyẹ ó kéke ẹyẹ kọ́ ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn ẹ bọ̀ rẹ o ó kanlẹ̀ ó rí bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó ti kanlẹ̀ o ó kọlẹ̀ ẹ <laughs> ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o ìgbà arúmọlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ ẹ̀yin tó láyé o bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú mi náà ni ẹ mọ̀ ṣe o ẹ jójú mi ṣe o ẹ mọ̀ pàdé yẹ́ kíre ìwọ yẹ́ ojú mi ojú mi o ayé ni rere ayé ni rere ọ̀wọ̀ ní jòjò ọ̀wọ̀ yé ojú mi o ah yé yé bí bá fún ẹ̀là mi ẹ̀là ẹ̀yin ọ̀run mi ọ̀run ẹ̀là mi yé ọ̀wọ̀ ní jẹ̀jẹ̀ ọ̀wọ̀ ní jẹ̀jẹ̀ ọ̀tàrà ọ̀tàrà lodò ń ṣàn tẹ́rẹ́tẹ́rẹ́ lomi ẹbú ń sun ah yé jẹ́ ojú mi ah! yé ìjẹ́jọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ olùbẹ̀bẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ olùbẹ̀bẹ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ ìbùrẹ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ ìbùrẹ́ òun láwo olùbẹ̀bẹ̀ bàbá fáwọn orin níbùrẹ́ àmọ́ ìbẹ̀bẹ̀ ni yé yé ẹ dákun ìbẹ̀bẹ̀ yé yé yé ojú mi o yé yé ah yes. Ah, ojú mi o ojú o ah, èyí ti ṣe ah! ẹni amúregbòdù lọtẹ ní fátúnwá gbọ́dọ̀ kú síbò fa yé yé. Hmm. Hmm. Hmm. Hmm. ẹ kú dúró. Ah, ẹ̀gbọ́n mi kárólé o kárólé ẹlẹ kárólé. ọkọ mi inú mi dùn ẹsẹ̀ o gbogbo ohun tó bá fẹ́ pátápátá ní ń bẹ lágbàlá ah. níṣẹ́ ni kò béèrè á sì fún un ẹ mú rẹ dà wọn mọ ìgbédè àyìn. wọn gbẹ mu wá. kéde àyìn o. Ah, ah, ẹ mú. <laughs> ẹ ṣeun ìyá wa. Ah. ẹ mú dà. ẹyin gbẹ ní àyìn. Hmm. hmm. ẹ ṣeun mm. mm. ó yàbọ̀ ẹ ṣe o. ọjà wèrè ni ọjà ọjà wèrè ni ọwọ ẹjọ sì ní sùúrù. Ah, ah. ṣé ojú tiẹ̀ fọ́ nígbà tí ń gbé ẹ mú lọ tó kọlù gbígbà tó yẹ pé igi ló kọlù ẹ má bínú. ìdè ìdè àti ìṣẹ́dùn ká lè dé ìdè. ìdè ó pé wọn ṣe sùúrù wọn ah, ní sùúrù. nígbà tí eléyìí kì í yá dáadáa tó yẹ pé gbogbo ẹbí rẹ ó ṣe ẹrúkú ni ah, ah. yóò yóò ṣe ẹrúkú tó ń gbé ẹmu lọ síbẹ̀ ń síbẹ̀ ń. sùúrù lọ ni ọ̀ lè mọ̀ bẹ̀rù ìjọ sùúrù ló ṣe ìgbà náà mo ti gbọ́. ọ̀gá ǹlẹ́ nfàlẹ́wà mọ̀ lọ. nmọ̀ sọ sọ. nfàlẹ́wà. ẹ ra rẹ mọ. ẹ ǹlẹ́ ṣé ń rẹ sọ. ah ń lọ. ǹlẹ́ ẹ eh, ẹ eh, eh, àrẹ̀mọ já lọ já lọ já lọ. àyìndé mo ní òní sùúrù sùúrù náà lọ ní ìfàlẹ̀wà ah, oh. bọ́bá fi máa di òwúrọ̀ ọ̀la mm. èmi lọ́kọ̀ jírí. Ah, àrẹ̀mọ já lọ ilẹ̀ tí ń sùn ká lè tètè padà. àyìndé ọ̀hún ní sùúrù ah. mo gbà mí mọ́ o mo gbà mí mọ́. tani ó ti lè gbọ́ ọjẹ́ kọ́ni rẹ̀ pé mo gbà mí mọ́. tani ó ti lè gbọ́. já lọ ilẹ̀ tí ń sùn ká lè tètè padà ní. bí bàbá mi bá dé ìròyìn fún ọ inú wọn sì dùn dáadáa ẹ ṣeun <laughs> ẹ ṣeun. ẹ Alábí Àyìndé ẹ jẹ́ àlọ́. àyìndé wàhálà rẹ pọ̀. ẹsẹ̀ mi kọ́ ah! ni ẹsẹ̀ mi kọ́ ni. irú ìgbésí ayé burúkú wo làyìndé ń gbé yìí pàjàkúta má pàjàkúta má pàjàkúta àjàkúta àjàkúta ah, má pàjàkúta ọlá má pàjàkúta ah, ẹnu ẹnu ẹnu ẹnu là á fi pàjàkúta àdífá fún àjàkúta tí ìṣọmọ bíbí inú ọlọ́fin. Ah. Ah. nígbà wọn àtàwọn àwọn èké wọn gbógun tira wọn wọn pé bá jàkúta rúbọ kò ní fín ah. kò ní fín ah. wọn pé bó ṣe tutù kò ní gbà torí àkèrè àbìtọ yẹrì àbìtọ yẹrì yẹrì àjàkúta lanu kótó ó dáhùn àwọn èké lóhùn ó pé ikú tí ọba pọ̀ máa wo ó dòkè réré ó dìgbò mọ́lẹ̀ ó dìgbò mọ́lẹ̀ gbólógìní bá kàjà ojú àtọ́lé ojú àtọ́kọ ojú mi mọ́lẹ̀ ojú mi ojú mi ríran kedere àtọ̀sán àtòru lológìní fi ríran tiẹ̀ ìtàkùn kọ́mọ lẹ́sẹ̀ ó ti wájú ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ ah! ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ̀tọ̀kọ́ ẹ̀ lẹ́yìn. Ah! kí ló dé tí wọ́n ń fẹ́ tọ́ sí wa. gbẹrù lọ́wọ́ mi gbẹrù lọ́wọ́ mi gbẹrù lọ́wọ́ mi gbẹrù lọ́wọ́ mi ò gbé sí ibi tí wọ́n bá gbé sí. ọmọ bínú ọmọ ah, ah. bínú. mo ti kàn lára tó ni mo ti fẹ́ sọ̀rọ̀ kí ló dé tí wọ́n ń fẹ́ tọ́ ti wá dùn wá gan. ẹ̀yin sì fọwọ́ lẹ́rìn ẹ̀ ń wò ah, kí ló dé ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ débi tágbà ń rè táládì yín ò sí lé mọ́ èmi ọmọ yín ló yẹ kí n jogún ẹbú kí lẹ wá fẹ́ filẹ̀ fún mi gan. <laughs> máa gbá yìí dé gbogbo eléyìí ńkọ́ ta ni ta ni wọ́n ṣé àwọn àpádarí eku àtẹ̀já tá à ń gbà ń di òòṣà náà ní ìjókòtì. àlóyè oyè olúwawo ah, bá mi gbogbo èèyàn ló mọ̀ nínú ìlú yìí pé ìdílé méjì ní í dolúwawo ah, ah, ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá. ẹ àmọ́ bí ọba kan ọba kú ọba mi jẹ. ẹ ọgbọ́n tí ọba tó wà lórí oyè ó fi kú gan-an lọ́ba tí ò jẹ́ ọmọ wa káàkiri. nítorí fásipẹ̀rẹ̀ gbòòlómọjà lásán tẹ́ bá rí bí wọ́n ti ń fẹ́ falẹ̀ wà lójú tí wọ́n ń fẹ́ nímú láàfin ara mi sì ń bù màṣọ wà wà wà mo rò pé eh, eh, eh, ẹ̀rọ lọ́run lára àyìndé ẹ̀rọ lọ́run lára àyìndé bó bá ṣe pé èmi ni kẹsẹ̀ pé ilẹ̀ erigbó olùmọ̀já tí wọ́n wá ń kẹ́ mi báwọn ah, ah, tí mo wà nú ọlá gidi ah, inú tẹ̀yìn kí mo dùn mí gbogbo bí kíbi tẹ́ bá wà ní. ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀rọ̀ rẹ ti yé mi. wo sóhun tó o fẹ́ nù tí mo fẹ́ nù. wọn la àgùn jìnnà tó ti yọ ibi tá a gbin obì sí obì ọ̀la lẹ̀kùn bẹ̀ nísìn. awo kí ni olórí Fákọ̀yèdé ń ṣe láàfin àìlẹ́ni níjìyọ̀ kájà tẹ́ torí ìrègùn báyìí la sì ṣe sórí tó ti yọ ṣéun sọtàn àbí ọtàn. àǹtí mo fẹ́ nù mo fẹ́ kẹ́ ẹ jolú àwò kémi jọ́ mo lú àwò <laughs> àwa bí tán máa àwọn sẹ́nu tán ìsìn yẹran gbẹ́jẹ́ ìyẹran gbẹ́jẹ́. ọ̀fẹ́ jẹ tán ah o ti jẹ tán ni. o ti jẹ bẹ́ẹ̀. o ti jẹ tán. o jẹ bẹ́ẹ̀. ọ̀ya ya ya ya ya. kìmí káàbọ̀ kìmí káàbọ̀ nísìn. ẹ káàbọ̀ bàbá bó ti kan lára tó nù. ẹnu ẹ̀ náà ń ta náà ń ta. <laughs> lérí ibú ọmọ balẹ̀ wa ń ní sẹ́nu sí ní sẹ́nu ní jẹ ní jẹ gbogbo ẹ̀ láàfin. ẹyin ń dópin bọ̀ nù. Ah. ẹyin olóyè ẹ má mọ̀ fọwọ́ lẹ́rìn kẹ́ ẹ máa wòran báyìí àbí ẹ mọ̀ pé ìyà tó yà ọdẹ àfàdá pakùn ni ti ń <laughs> ikun lọ àdá tún sọnù ẹ ti lọ látijọ́ yìí alọ́lá àràbọ̀ o. ẹ fi ọkàn ara yín balẹ̀ yóò dé ẹ̀yin náà táwọn babaláwo jẹ bóyá ìwé jágbá àti jogbo lọ́pàdé lójú ọ̀nà tí ń já ṣe ọ. ẹ wo kábíyèsí ẹ má jẹ́ àfi ẹ̀rù tí ọ̀sẹ̀ rú o ẹ jẹ́ àfi ara o kò sí kankan. ọ̀tún tá a bá lómi ní òṣèjà jìnnà ni rárá. tí mo sọ nǹkan dá ó ti burú jù. lẹ́nu ẹ̀ sí fáṣípẹ́ ah, ah. ẹ wo kábíyèsí àmọ̀ràn obìnrin ni tèmi ọ̀jẹ́ o ṣùgbọ́n tí n bá dá lábàá ni pé ká kó àwọn ọdẹ lọ sí igbó ìlómọjà kí wọ́n lọ bá wa wá fáṣípẹ́ ó kú ni ó nù ni àṣà tiẹ̀ mọ̀ ọmọ ẹni sá ọ̀yàjọ̀mọ̀ ẹni nù lọ. bẹ́ẹ̀ni bá a bá ṣe bẹ́ẹ̀ àwọn aráàlú ọ̀ bu wa o wọ́n la fojú olóore wa gúngi. Hmm. ọlọ́rọ̀ abẹ́tí dìdì àwọn ọ̀dọ́ tiẹ̀ ti ń kùn lábẹ́nú wọ́n ní ọmọ ọlọ́mọ lódùn ránṣẹ́ ẹ̀dẹ́ tòrutòru èmi ò bá wá fara mọ́ àbá ìyálóde ah. pé ká ṣe gbogbo ẹ̀ kánkànkán bí o lè wúre. ẹ kábíyèsí ẹ wo èmi gẹ́gẹ́ bí àgbà akin èmi ò fara mọ́ ká sọ ẹgbàá nù ká irú kan wálé tí ìyá lóde àti dúkù sọ yìí. awù yìí tọ́ báyìí mú ìyá ń di àgbà tẹ́ ẹ bẹ́ gìjà jáde láti ilé awo. ẹ ẹ dúró náà o kí ni àwọn ọmọdé kéékèèké yòókù kí ni wọ́n dúró wò àwọn awọ wẹ́wẹ́wẹ́ kí ni wọ́n dúró wò ẹ sọ fún mi. awù ah, ah! ẹ má jẹ́ àṣẹ báyìí. Ah, irú fásipẹ̀ bó ṣe lágbára tóun tó fi rọnú gbòòlù mọ̀já tí ó sì dé bọ̀rọ̀ yìí bá a bá rẹ́gbẹ̀rún èèyàn lọ bí wọ́n bá lọ rí wọn ò ní bọ̀ rí yóò dáa fọ fún tó wíwọn. àṣẹ ah, awo ẹ wọ ẹ jẹ akúfọ rẹrẹ ká máa wòye lọ́jọ́ tó kúkú ti lọ náà àjálù kan kò kúkú ṣẹlẹ̀ mọ́ láàrin ìlú. ọlọ́run ò jẹ́ o ọlọ́run ò sì ní í jẹ́. àṣẹ o àmọ̀ràn tèmi ni wípé ẹ jẹ́ àmọ́ kúkú ṣàdúrà kí fásipẹ̀ gangan kọ́ mọ́ fi rẹ̀ kún nǹkan ètùtù. bá sì fi rẹ̀ kún tọ̀ a jẹ́ pé ikú ogun ní ń pa kíkanjú nù o. òdodo hmm, hmm. ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní kìmí lọ sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n. olódùmarè ọ̀nà ti di méjì báyìí àmọ́ ibi tá a yà sí. ẹni tó gbé egun lọ́wọ́ tó fẹ́ jẹ ó rí i pé bọ́gọ́ ni ló fi fẹ́ jẹ. ẹni tó sì rí ilé egun tó lé egun ni tóun ọ̀jẹ́ òun lájà lẹ́ǹkùlé ilé rẹ̀ tí yóò gbé e fún. ó ní o àfi kó lódùmarè ọ̀tọ̀ wa sọ́nà. ilé màá lẹ́yìn isi àsíà kòǹgó ní ẹ̀mí kòǹgó ní ìbọn mi kòǹgó lè kúrọ̀ ọ̀ máa pààyè. ara olè bàbá o ara olè o bàbá. lọ́wọ́ ló ti ṣẹ̀ o látọwọ́ ẹlẹ́tù ló ti ṣẹ̀. ẹ̀dùn àgbọ̀nrín òdédé wọn lọ́wọ́ ẹlẹ́tù ló ti ṣẹ̀ o. àlọ́dẹ àgbọ̀nrín òdédé wọn lọ́wọ́ ẹlẹ́tù ló ti ṣẹ̀ o. ẹ̀dùn àgbọ̀nrín òdédé wọn lọ́wọ́ ẹlẹ́tù ló ti ṣẹ̀ o. ẹ wọlé ilé lẹ̀ ẹ wá ojú ajá ń ṣe ìdòró lẹ́yìn ọmọdé ẹ̀yìn ọ̀sẹ̀gẹ̀ èmi ọ̀sẹ̀gẹ̀ ọ̀sẹ̀gẹ̀ tí ò já mọ́lẹ́là lóde òwú ẹ̀yin gọ́mọdé. ó bàbá. àṣẹ ti wá látọwọ́ aláṣẹ kejì òrìṣà wọ́n ní kóòrùn òní kó tó wọ̀ tí fásitì ò bá wọ̀lú yìí gbogbo àwọn ọmọ ọdẹ kankan wọgbó lọ́mọjà. wọ́n ní nítorí wípé àwọn ò fẹ́ yọ bíbí sólóore ni o. ẹ̀rú ń bà yín ni ẹ mọ̀ pé Ìkòyí lẹ́yìn Ìkòyí lèmi gangan gan yan bí lólú ni mi ẹlẹ́gbẹ̀ẹ́ mo tún dé mo kúta pótorin ara ni kútẹ́rì tìdí ọmọ ẹrù ó fà olókùn ndìkú bàbá wa ń di gàárì ẹ̀sìn ọmọ awí bẹ́ẹ̀ bógun lọ ìlàlá ẹ ẹlẹ́rù fìsànfìsàn kílẹ̀rù ń bà yín sí ẹ má jẹ́rù ó bà yín nítorí wípé ìran bàbá wa yìí ságun Ah, ọba tó bá jẹ tó fi yùn lọ́lẹ̀ ẹ rántí pé orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó sì jẹ tó fàyàn tu ọkọ tiẹ̀ náà ò ní parẹ́ ẹ wá gbọ́ o ṣé ẹ mọ̀ pé àwọn bàbá wa máa sọ̀rọ̀ kan wọ́n ní òkè ọ̀dájú là ń lọ igbó ọ̀dájú làwọn ń wọ̀ lọ yìí o ẹni ó ní ìyá kó padà ẹni ó ní bàbá ni kó ká lọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí kinní kan o ìtàn kálukú yín ò ní parẹ́ nílẹ̀ yìí o ẹ̀yin ní ẹrù ẹ mọ́ torí òní sí nǹkan ẹ torí ọ̀la sí o nítorí wípé èmi wọ́n lọ o yan bí n lólú ni mí ẹlẹ́gbẹ̀ mo sùn dé mo kúta kó tọrun àrọ ni kútẹ́rì dìdí ọmọ ẹrù ọfà èmi ọmọ tìyà o. bàbá akíkanjú ni bàbá tó bí mi lọ́mọ ọmọ akíkanjú kan kò gbúdọ̀ ṣojú mo ṣetán láti lọ bàbá. bàbá mo ṣetán wọn lọ. ibi ó bá lè làbọ́kùnrin èmi náà ṣetán láti lọ. ọ̀dà ẹ máa pẹ́ làwọ̀ rẹ̀ gan o àwọ̀ rẹ̀ gan lọ báwọn rẹ̀ gan ó báwọn rẹ̀ gan níní là á wọ́. báwọn rẹ̀ gan là ń wọ́. báwọn rẹ̀ gan bí lórí ẹlẹgbẹ́ mo tún dé. mo kúta kó tọnu ara ọni kúndé rídìí rí ọmọ ẹrù ọba là báwọn rẹ̀ gan là ń wọ́. báwọn rẹ̀ gan là ń wọ́. báwọn rẹ̀ gan là tí ò sì síra rẹ la a ní bàbá òde. parapara tó bá tiẹ̀ gbọ́mọ ràjò náà ni yóò darí rẹ̀ padà wálé àyún lọ àyún bọ̀ sí lọ́wọ́ ń yẹnu má fi rorú síra rẹ léṣe o bàbá òde. ẹ mọ́tàn mi bàbá mi ti kú mo. padà àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfẹ́rẹ́ bàbá òbò àlè torí pé kíni dídé dídé báyìí ní tewé adé bàbá òde. ó dáa mo gbọ́ tí yín dẹ́yìn ò bá gba tèmi ìrìn àjò igbó lọ́mọjà tí ò yẹ kó ju bí ọjọ́ mẹ́ta lọ ṣé wàá fẹ́ dọjọ́ mẹ́fà ẹ wò ó lóru mọ́júmọ́ òní kòwé kànkẹ́ kòwé ọ̀hún ọ̀há káàtì ẹ̀ ló kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ní kì bá sàn bàbá mi ti kú mo ṣe mọ̀ ni. mi ò mọ sọgbà mọ bó ṣe àsùnkún mi sí kí ni káwa náà ṣe ṣe mọ sunkún ni báyìí. kí láti wá ṣe èyí sí báyìí eh? láti jẹ fà. wọ́n ti pè ọ́. babaláwo mo yìnbọn rú o ọmọ babaláwo mo yìnbọn yè àkọ́bí olódùá ní ifá jẹ́ ifá lọ́lọ́gùn dúdú dúdú tí mi gbó kìjì kìjì ògbórí òwú lẹ́mọ yó odù tó wù lórí ifá fàájì pé o. onínì ní ọ̀rá àbẹ̀rẹ̀ tó lú onínì ní ọmọ ejò tí èé gbé pápá onílejò erin ọ̀làlọ́ka kọ́ mọ́ yan. ọ̀ya ẹ tẹ̀lé. ọlọ́run jẹ́ ọtí àdúgbò. abìdí rogo ríngì. gbẹbọrẹlẹ gbẹbọrẹlẹ gbẹbọrẹlẹ. abọ bẹ pé abìdí yàgbìrì yàgbìrì. Ọ̀rúnmìlà kọ́lé sáàrin ọ̀tá Òṣogbógún àjẹ́dọ́gbọ̀n kàsì dé kàsì ó yẹ pé kàsì lọ́ọ́ máa rìn láàrin wọn. ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ẹgbẹ́ bàbá ẹgbẹ́ bàbá ọ̀gẹ́ ọ̀gẹ́. kò jẹ́ mi ní. dídùn aṣọ lẹ́gìdì èèyàn òpóta jàkárọ̀ yọ lé káwọn ènìyàn tó lè jura wọn lọ tani ọ̀sẹ̀ mọ̀ kókó ṣèlú ní sálàáfíà ọjọ́ bàbá mi kárí òun lá. wọn ní amúgbúgi studio gbọ́dọ̀ nílé abídẹ́sù wọn ní amúdáná iná yóò gbọ̀rẹ̀ wọn ní abomi pani tani ọ̀sẹ̀ ìmọ̀pọ̀mi tí ó gbọ̀rẹ̀ lè bàbá rẹ̀ wọn ní amúpọ̀ntì ọtí yóò gbọ̀rẹ̀ ẹ̀yà ajá fọmọ líle mu òkú bíbí ire tani ọ̀sẹ̀ ìmọ̀pọ̀rìṣẹ́ làríkà àríkà bàbá rẹ̀ kú èyí ò ṣe fáwọn àdìtà náà nù orí ìgbógbè ó orí obìnrin yóò gbè ó orí tọmọdé tàgbàgbà tọrọ kalẹ̀ nílé yóò gbè ó dandan ni orí ìrì ò gbàbọdè ìṣẹ̀dáàrí ọgbọ́jọ kọjọ òṣèbí eré bí eré òmùwà ṣẹ́gun ogun òṣèbí eré bí eré. kò lè yé wọ ayọ̀gọ̀ ni wọ́n ń pè é wo béèyàn bá pọ́gbọ̀n téèyàn pé gbà téèyàn bẹ́ẹ̀ lò ó fún wọn báyìí wọn ò ní dágbére ńlù tí wọn yé sá lọ lóòótọ́ alábọ̀nbọ̀n wòye dágbére tí fi mérí wọgbó ṣé pé àlọ́fásípẹ̀ lárí àníràbọ̀ rẹ̀. kí ni fi ṣe yàn béèyàn bá ti jẹ́ aládàáni kan jẹ́ tó jẹ́ pé tara ẹnìkan lọ́mọ béèyàn bá tawọ́ sírú wọn sólè wọ̀ ni. kò lè wọ̀. ká mọ múra oyè ló kù. Eh, èmi gangan tèmi wà di mẹ́ta láàrin ìlú bá mi n wà jẹ́ ọmọ olúwawo n tún jẹ́ ọmọ ẹ̀gbọ́n olórí ebi yìí kan náà ni ọ̀rẹ́ rẹ̀ mọ́ wọn <laughs> wà máa jayé wọn ti wù mí. nígbà tó o ti ìjọmọ alúwawo. ṣé ọ jayé ìjẹkújẹ. ayé tí wàá lè kàn sí i ìmọ̀ kẹ ìwé yìí ni ìmọ̀ kẹ. kí ló ṣe falẹ̀ wà nù. falẹ̀ wà kí ni ilé láré. Ah, wọ́n ti túfọ̀ bàbá rẹ̀ fún un ah, wọ́n ti túfọ̀ fún un. wá wá wá wá wá wá wá kí ni sèyí tẹ̀ ń sáké ká. ẹ dákun ẹ mọ bínú bàbá ìròyìn ayọ̀ tí mo gbọ́ ló ṣe mí káyéfì. pé. bàbá wa fásigbẹ̀ ti dé pé tí mo báyìí lè pélé wọn lórí láàfin ibẹ̀ mo ní kèmí náà mójú mi dé kí n lọ rí fojú kan lágbàlẹ̀ wa ẹ dákun mo rí yín náà. bàbá fásigbẹ̀ dé. bàbá fásigbẹ̀ dé. ọlọ́run fásigbẹ̀ ti dé. ilé ẹ̀ fi wé ṣe flash méjì ńgbà fásitì lè wà mí ẹ já lọ o fásitì pẹ̀lú ẹ já lọ. ẹ ṣe mo dúpẹ́ kábíyèsí hmm. ẹlẹ́yọ̀ àjòrí ọba àjòjú ẹ̀mí gbára kárí fásitì àjèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ̀ kí yín o ẹ̀yin ìlú mòye mo kí yín bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú ẹ mọ̀ wulẹ̀ kẹ́dùn mi ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba òkè ká dúpẹ́ lọ́wọ́ aláwòrábí tó jẹ́ kẹ́mi ó tún rẹ̀ mí lóòótọ́ ẹ̀yin lẹ̀yin rí mi báyìí èmi ò lójú àfi ríran mọ́ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àyè ọpẹ́ tí Olódùmarè ṣe fún wa ó pọ̀ jaburata nítorí wípé ẹgbàágbèje èèyàn ni ohun tó ṣẹlẹ̀ sí òótọ́ ohun tó ṣẹlẹ̀ sí mi tí wọ́n ti jẹ́ pé Olódùmarè kí wàá là ní sọpẹ́ fún mi ẹ wò ó ẹ̀jẹ̀ kan bá ní wá ìfàlẹ́wà ọmọ mi kí n rún fi ṣọ̀pá àtìlẹ̀ kí n mọ́ ọ lọlé ojàre. ìbẹ̀ ni ìfàlẹ́wà ìfàlẹ́wà ìfàlẹ́wà ọmọ mi ọmọ ẹni pupa tí ń gbéyan pupa fàlejò pupa lórí ẹni pupa ojú ń tàlejò ojú ń tiyán nú odó ojú ń tọbẹ̀ nú àwòtán gan pupa bàbá mi. ìfalẹ̀ wò ah, ó rí bàbá rẹ ó rí mi báyìí àtàǹpàkò sí mọ́ ọwọ́de làgbà etí ò sí mọ́ dàpọ̀ láìpẹ́ ojú lọ́ba ara ojú bá ti fọ́ àbùṣẹ́bùṣẹ́ ìfalẹ̀ wà mọ́ sunkún jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olódùmarè èkó tí ò bá pani tó bá ti ṣí ní fìlà ọpẹ́ ni kábíyèsí àtẹ̀yìn ìlú aburú ò tún ṣẹ̀ nílẹ̀ wa mọ́ o ibi ò sí nílùú yìí mọ́ o ó di gbóréré ó dòkèrè ó di láéláé pọ́ngbá kìkì ọ̀rọ̀ ló kù nílẹ̀ yìí àrùn onífọ̀dẹ́ wa ṣe bùgbé mọ́ o òkú òkú lára ọ̀tá wa ọmọ le kábíyèsí olúwa mi ẹ jẹ́ kí n mọ̀ lọlé ó bá di nírọ̀lẹ́ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ wọ́n tún fọmọ mi ṣọ̀pá àtìlẹ̀ wọ́n wà yọjú sí yín láàfin. fàṣìpẹ̀ ó kú ọmọ ṣe ó sì kú akínṣe gbogbo olùdúpẹ́ lọ́wọ́ rẹ gidigidi àmọ́ bá wáyé pé ìrọ̀lẹ́ gbẹ̀dẹ̀ náà ló fi sí kò léèwọ̀ wọ́n bá wá rí bẹ́ẹ̀ àtèmi àtàwọn olóyè gbogbo wa á kọ́wọ̀wọ́ bọ́ délé ni. èèwọ̀ káwọn rí kábíyèsí bàbá ń kọ́ bàbá ń bẹ̀ láàfin làwí ẹ jẹ́ kí àwọn olóyè àtàwọn ẹ̀ṣọ́ kásìn délé ẹ̀yẹn jókòó láàfin tí ń ti jẹ́ tẹ́tẹ̀lé. ọ̀ya. Eh, ẹ eh, jẹ́ kí mi ó dúró tì yín láàbí kí àwọn ọmọ mi lọ wọ́n sẹ̀ yẹn nìkan. èrò ẹ̀dá òṣùwọ̀n ní kọ̀ọ̀kan ní gbangba èrò ẹ̀dá kan gbogbo. ojú lọ bá ara awo ni wa. mo sì ní kọ́ ọ jẹ́ wọn bọ́ ọgbọ́n yẹn díẹ̀ ọ̀lọ́ọ̀ jẹ́. Ah, ìyún àbí ńlá. ó kì í ìdílé kan ni wọn bá tiẹ̀ lò fún ọ ní òkòká nílẹ̀ ń wọ́n bá torí ẹni wá òun wọ́n bá wájú torí ẹni lọ ń mọ tọrọ pé ó fún mi ni ó fún mi. ṣé lórí ní tó sọ yìí fìyàn lẹ̀ ó ti di ṣíṣe náà nù mm-hmm. áwù ìyẹn ti dàtúngún ọbẹ̀ náà sì ti dàtúnṣe bá a ṣe fẹ́ kórìí náà ni ó pa pàrí ó kàn jẹ́ pé èmi àti ọjọ́ débi kan àjọ débi kan. àwù hmm. bọ́ bá ti ń yegun kọ́ mọ́ ọyọ́ rẹ ni kí ni mò ń ṣe tí mò ní tẹ̀lé ọ. ó ti tán kò sí wàhálà ìwọ fọkàn ẹ balẹ̀. ọ̀yà ọ̀yà. agbákin ọ̀rọ̀ ńlá lọ sọ́ọ̀lẹ̀ yìí o ah. Ah, ọ̀rọ̀ ń gba àpérò dáadáa ó gba ronú sí i torí pé àjọrò ni wọ́n pè ní jèrò. bẹ́ẹ̀ni. síbẹ̀síbẹ̀ náà ṣé a máa wo àwòrán wa ṣá máa wòran ni ó yẹ ká wà nǹkan ṣe sí i. ìwọ náà wù bẹ́ẹ̀ torí tá a bá musa kọ̀tàn tá a musa kò sí tán ìsakusa ni ó kù ó sì mọ̀ pé kémi tó dépò àwọn bàbá mi tí mo wà yìí mm. èmi àti ẹ̀ báyìí ni. Mm, ṣé wọn náà máa pè tẹ̀yìn ọ̀pọ̀. Ah, mm. tí n bá ṣe àjọ ń ṣe papọ̀ ni. yàtọ̀ sí yàn ah. kò sí bí mùdùmọ́dùn bí ó ṣe máa jáde títí inú ni mo kángun sí mi ẹ kúkú mọ̀ mí pé ńgbà tá ìṣòro ṣá àti ìṣòro ṣá mm-hmm. àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́yìn bẹ́ẹ̀ lè wà lẹ́yìn mi tójú òtì mi àjàyè eh, ìlàjẹ̀kọ́ ni. Ah, mo mọ orí káàtì ẹ fi ti mọ̀dọ̀mọ̀dọ̀ ńlẹ̀ mọ̀dọ̀mọ̀dọ̀ kọ́ tiẹ̀ ní ọ̀rọ̀ tá à ń sọ yìí kan tí wàá ń eh. ni ọ̀rọ̀ àwọn olóyè torí àmọ́ ìyá tí a lè kọ́ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣé ẹ mọ̀ pé eh, ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní sí ìjẹ́jẹ́ ni ká rí i pé tí a ń lọ kún faramọ́ tá a bá fẹ́ ìgbà náà ó tó sọ lẹ́nu wa. Mm, ẹ lẹ́yìn rẹ àtẹ̀mí ta ló tún kù tó ń jólóye láàfin ee kó o dídò eré ọmọdé ni ebi wọ́n gbọ́ ntọ́ sọ eh. tó ní gbogbo mùtúmùtúmù ọjọ́ máa fún wọn ni. báyọ̀ ti gbọ́ bá tiẹ̀ ti ń gbọ́ ntọ́ jẹ́ mọ́ bí rìbá bí nǹkan kan mọ̀dọ̀mọ̀dọ̀ ìgbà náà létí rẹ̀ ọ̀nà ṣé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn mọ̀dọ̀mọ̀dọ̀ ń lọ kàn. mọ̀dọ̀mọ̀dọ̀ náà rẹ̀ mọ̀dọ̀mọ̀dọ̀ gangan ni. Eh, eh.

ṣáájú wa o. ẹ ṣeun ẹ kú iṣẹ́ o hmm. ẹ kú iṣẹ́. Ifáyẹmí ewé kí ni mo pé ọjà ewé kí ló ń lọ. ewé ọ̀mísìmísìn ni bàbá. Hmm. ọ̀mísìmísìn. bẹ́ẹ̀ ni bàbá. nírùn báyìí. Ifáyẹmí. bàbá. ó dáa já díẹ̀ lèmi lọ́wọ́ jẹun wò. bàbá eré ọ̀ mẹ́sìmẹ́sì ni. Ifáyẹmí. ó bàbá. ìsínwó ìkòròwó ohun abájìjọ wò gígùn nígún jẹrin. ọ̀mẹ́sìmẹ́sì ni bàbá. ẹ mú lèmi lọ́wọ́ wọn ò kúkú jiyàn mo mọ̀ pọ̀ mí sínmi sí ni. ẹ eré ọ̀mẹ́sìmẹ́sì ni. ọ̀wù. Oh, fàyẹmí abẹ́rẹ́ ò gbọ́dọ̀ kọ́ wọn aṣọ ìran kan kò gbọ́dọ̀ kọ́ wọn lálẹ́ odò mo lé mi lọ́wọ́. bàbá yìí ní kí n mú wa. bẹ́ẹ̀ni ìfàyẹmí. E dídùn dídùn ni tọ̀mísìmísìn ìfàyèmí ìkà ni ọ́ ṣé nítorí pé mo ti fọ́ lójú lẹ ṣe lérò pé wọn ò lè mọ ohun tí mò ń ṣe mọ́ bójú inú bá fọ́ tòde ńkọ́ ìfàyèmí ṣé wo mọ̀ pé gbogbo nǹkan láyé ló lóòórùn tiẹ̀ ewéko lóòrùn tiẹ̀ báwo ẹ̀dá alàyè náà ṣe lóòrùn tiwa ewé òwú leléyìí òun ló wá ń pè lọ́mísìmísìn <laughs> ó yà ọ́ lẹ́nu mọ́jọ́ ó yà ọ́ lẹ́nu Ifáyẹmí kì í kú ṣe pé mo rí nǹkan kan lóòótọ́ àmọ́ nítorí pé mo ti mọ̀ wá ẹnìkọ̀ọ̀kan yín tẹ́lẹ̀ kójú ó tó fọ́ mo mọ ohun tó o lè ṣe mo mọ ohun tó o lè ṣe òun ló jẹ́ kí n mọ̀ torí pé odò ọ̀mí símisìn jìn ọ̀wá dàbí ọgbọ́n o fẹ́ làlùmọ̀ kọ́rọ́ yìí òwa bọ́ sẹ́yìn kùlé ọlọ́jáwé òwú ìkà ni ọ. bàbá ẹ má bínú bàbá ẹ má bínú ojúlówó mi ìkà ni ọ́ gbogbo oníṣègùn tí bá ti ń ṣèké ọ̀dàlẹ̀ lápẹ̀rù wọn gbogbo ẹ̀dá alààyè tó bá sì ti ń dalẹ̀ èrò wọn kì í dalẹ̀ nítorí wípé èké láwo rẹ mọ ọ̀dàlẹ̀ láwo rẹ jù èké pagbá ibà fọ́ pátápátápátá ọ̀dàlẹ́pà wo àwo fàya pẹrẹgẹdẹ onínúure nìkan nìkan ló pàbí títí yẹn yan hmm. ìfàyẹmí o mọ̀ wípé inú re la fi ń sin fá àyà mímọ́ la fi ń sin gbarúmọlẹ̀ nítorí wípé ọ̀wọ́n rin ni baba ifá èjì ogbè bàbá ọ̀pẹ̀lẹ̀ bí ti ń kó ọmọdé kó jídóko tó òkò nírú wọn bá kùkùté ọmọ ṣe o. ẹ má bínú bàbá ojúlóru mi. ojúlóru ọ. ẹ má bínú bàbá. ó dáa mo tún fi léyìí fà ọ́ létí. pó ìtọ́ tí mo túlẹ̀ yìí kò gbọ́dọ̀ gbẹ kó tó ti odò mi sínmi sínmi. ẹ ṣé bàbá. ó dáa. ẹ ṣé bàbá. falẹ̀ wà ọmọ mi. ó oh, bàbá mi. Hmm. adọ́fun bẹ̀ lórí ọmọ rẹ lára omu jẹja. ẹ kú di. ó jàre kí ni ṣe ọ́ tó ń sunkún. kí n sunkún. Ah, ẹkún ló ń sun yìí ọmọ mi mo mọ̀ ọ́ dáadáa mo mọ̀ ọ́ nígbà tínú rẹ̀ bá ń dùn mo sì tún mọ̀ ọ́n nígbà tó o bá ń banújẹ́ bákan náà kódà bó o bá ń bẹ láàrin ẹgbàágbèje èèyàn mo mọ̀ ọ́ ó mọ̀ wípé iná ò ní jó lóko kí mọ̀jàlá ó mọ̀ ṣòfófó dénú ilé n tí bá ń ṣe ọ ni kó o wí fún mi ọmọ mi ò ń sunkún. bàbá mi kí ló dé tí ìgbésùnkún kí ló dé tọkàn mi ò ní pòrúurú hmm. àti kò síyà kò sí bàbá mo sì gbà forí mi mo fi yín ṣe méjèèjì sẹ́yìn ló wáyé kẹ́ẹ̀tún di táwọn wọlé hmm. bàbá kó tiẹ̀ wá kù dẹ̀dẹ̀ kan lọ́jọ́ àtìyàn dé wọn á níta ló fẹ́ẹ́ fọwọ́ bàbá fọ́jú ṣáya ẹ̀yin náà wo nǹkan tí fáyemí ṣe fún yín sìn bí báwọn tá a rò pé wọ́n ṣẹ̀ yín gbà ìbá rebi àgbà ń rènù ẹ̀yìn lọ ojú lásán ni ò sí ẹ̀wọ̀n tán ṣe gbogbo rẹ̀ gan ó pò mí lọ́kàn pọ̀ bàbá mi èmi ò tiẹ̀ mọ̀ tí n bá wí fẹ́ lédùá tí n bá fi sọ̀rọ̀ sí torí tó ṣe fún bàbá mi o. ìfalẹ̀ wà wọ́n sọ̀rọ̀ òdì sólódùmarè olódùmarè tí wọ́n ń wò yìí ó mọ òwúyẹ ọkàn gbogbo wa olódùmarè ọba adáni ọba amúni ọba arẹni ọba apani bó o bá wá torí èyí tó ṣẹlẹ̀ yìí tó pò sọ̀rọ̀ òdì sólódùmarè àdánwò lélẹ́yìí bàbá aládùn tán kì náà fẹ́ folódùmarè ṣe àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọba òun ló mọ wá òun ló mọ̀ wá òun ló mọ̀ra tí ó fi wá dá ìwọ ò ṣe jẹ́ ká gbé léyìí tó lódùmarè dà sí wa lágbádá jẹ́ ká gbà á gẹ́gẹ́ bí ìpín ká rí kádàrá wa ká gbà wípé àdáyébá òun làkúnlẹ̀yàn bọ́ba òkè ò bá ṣe léyìí èwo la mọ̀ tí ó burú jù báwọn lọ tó lódùmarè ọba mi ò tún ṣe ọmọ mi. ó bàbá mi. Hmm, wọ́n sọkún. ó rí ewé kan ń bẹ lọ́wọ́ mi nínú ilé ewé àyànmọ́ la pè nìṣó nínú ilé mo fẹ́ lọ́ọ́ fi wọ̀n. ẹ ti fi wéké ìjòyè lẹ́yìn àkókò ẹ ń di búrú ọ̀tẹ̀ ẹ ti ń pàṣẹ ìlú láì bùnmi gbọ́n mọ́. kábíyèsí kò rí bẹ́ẹ̀ wọ́n lè dọ́wọ́ wú lẹ́yìn àwọn àgbà kẹ́ni àwọn àgbà kẹ́ni mi ò mọ̀ kán pẹ́ o. kábíyèsí. àgbà kí n gbọ́ ìwọ ló ń ṣì kẹta àmọ́ ẹ̀wọ̀n ìwọ ló ní fásipẹ̀ òtọ́ ló lu awo mọ́. kábíyèsí ìwọ̀n jẹ́ jáse ìlú pa lẹ́yìn yìí ẹni tí mo kàn sọ ni wípé ntọ́ yẹni lọ yẹni kò yẹ ká fojú ọjọ́ olúwawo olúwa bẹ́ẹ̀ ni ẹ wo bó tó fi kíní kan o mo sọyún dílẹ̀ fún yín ni mo ní ah, kàtọ́ bá pò olú ká wà nǹkan fún un awù ìlú kúkú nílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ká fún olóko kọ́ mọ́ dáko ká sì bọ́ wọ́wọ́ díẹ̀ kí irọ́kọ́ tuntun àtàdá ọba tán. Hmm. Hmm. bẹ́ẹ̀ ni. afọ́jú ò lè àbí àmọ́ afọ́jú lè roko. kò lè jẹ́ ẹ̀ òun gan mọ̀ pé òun ò lè jẹ́ ojú tán tí a ti sọ fún yẹn. bẹ́ẹ̀ nu ẹ lọ́wọ́. ìka èèyàn ni ọ́ aláǹgbá orí èṣù ni ọ́ tí mú ni gún ni ó fẹ́ gbé mi gún àná mi àbí bẹ́ẹ̀ kọ́ ládùúgbò gbogbo ohun tó ṣe fún wa àbí ńgbà tí àwọn orílẹ̀ wa bá gbọ́ pé èmi ò lọ́wọ́ sí pé kóun jẹ olúwa wo ojú wo ló fẹ́ kó fi máa wò mí ṣùgbọ́n kinní kan lèmi mọ̀ dájú pé ẹnìkan kì í fi ibi san oore hmm bẹ́ẹ̀ bá wá sọ bẹ́ẹ̀ mo gbà nítorí pé èèyàn ní bẹ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbà àmọ́ tẹ́ lè ṣe tó lè dùn mọ́ mi nú ni pé kẹ́ ẹ pe fásípẹ̀ wá sí àyín kó wá sọ lójú gbogbo wa pé ẹrù orí òun gẹ́gẹ́ bí olúwo òlú o òun ò lè gbé mọ́. ọ̀dà bẹ́ẹ̀ kábíyèsí kára sẹ́pẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ọ̀dà kẹ́ ẹ yà dá bẹ́ẹ̀ ẹ̀yin kà wọ̀nyí kábíyèsí pé o ti kó èrè èrè igi yí òbí lára yìí ṣé káàdì ẹ̀pẹ́ àsọ̀rọ̀ sọ́yẹ́ kó lè sọ bẹ́ẹ̀ wájú kábíyèsí mo tún ṣẹ́jú sí ọ mo ṣẹ́jú sí ọ àtúntò sọ náà sọ́yẹ́ kó lè sọ̀rọ̀ ẹ̀. agbájẹ́ òṣòro bá tò ṣé yẹn bá rí ọkọ̀ wọ̀ rí kèyí kéjì ò lè jẹjẹ kéjì ò lè jẹ ti tún lè sọ̀rọ̀ ojú kábíyèsí. mi rí nǹkan ṣé káwá sọ pé yóò káfọ́ afọ́jú di èyí gbogbo tọrùn mi lọ bàbá sọ kọ́mọ wa gbé nílùú tọrùn mi là wíire afọ́jú ẹ gbádùn. ẹ̀yin ọdún ẹ máa dúró de afọ́jú. kábíyèsí ṣé nǹkan ẹni a máa di méjì kí ni obìnrin. káàtì ẹ̀wà ní kí n ṣẹ́gbọ́n mi ìyẹn ìbá tún sùn ẹ wò nǹkan táwọn olóyè ni ẹ ṣe ohun gangan ni kẹ́ ẹ ṣe o ẹ dákun fọlọ́ọ̀bẹ̀yìn àbí ta ni o mọ̀ pé awórílé wa gbólóhùn bí ọ̀jẹ̀ ó gbójú ó gbóyà ó sì dáńtọ́ ó kọ́fá ó sì mọ̀ fà á ó mú wọn ọ̀pẹ̀lẹ̀ ń fọ̀ lédè lórí àtẹ àwò kábíyèsí ẹ dákun èrò dáadáa. Hmm. ọ̀rọ̀ ń bọ́ tẹ̀ ẹ́ bọ̀ olórí ọ̀rọ̀ ẹ yé mi dáadáa ó dáa mo ti ránṣẹ́ sí i mo ti ní kó wá. Mm ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú pé ìlú yìí ò ní torí tèmi bàjẹ́ torí kò torí àwọn baba ńlá mi bàjẹ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ̀rẹ́ o lórí agbérin lọ́wọ́ kólódùmarè tó lo fásípẹ̀ tó fi bá wa ṣẹ́gun ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí ń bẹ láàrin ìlú tí fásípẹ̀ òun náà ló tún wá dé yìí o. kábíyèsí ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé. Pe ibi ayé bá yí sí ni ẹ jẹ́ ká bá wọn yí sí. olórí kìíní ọ̀hún mọ̀ ká ọ lára gan. <laughs> kò sẹ́ni tí pọ̀ lá òun ta ni òun kó máa bá àwọn aládé jẹun nínú àwọn kan lá. ọ̀dà kò burú ọ̀rọ̀ rẹ ti yé mi mo ronú sí dáadáa. Ah, kẹ́ ẹ yá ro dáadáa ní kábíyèsí àbẹ̀wò <laughs> wa ni kíyan wá di òrò kó mọ̀ rorò jẹ́ lódìndín àná kábíyèsí ah, ẹ dákun ẹ̀rù ẹ̀rù dáadáa. kárọ̀lì bàbá o. ẹ pẹ̀lẹ́ o kárọ̀lì bàbá ẹ kú iṣẹ́ ọba wọ́n pé kábíyèsí ni wá. bẹ́ẹ̀ ni bàbá. ṣé kò sí láburú o. àwọn òmòdé abájọ àfitẹ́ ìbàdàn. ọ̀dà hmm. hmm. kò borí ẹ bá ní wí fún aláṣẹ igbákejì òòṣà ẹ pé àìbóníṣẹ́rìn mo ti kàn wọ́n lára. ọ̀dà náà bàbá. a jẹ́ yín. pẹ́pẹ́ o. ìfalẹ̀ wà mú mi wọlé kí n parada. yóò dá fún ọ ọba ń kí ọ ah! ṣé ẹ wọ wèrè ni ṣé ẹ wọ wèrè ni sẹ́ẹ̀dì yín burú ni yóò dà fún ọ ọba ń kí ọ sígbà ah, mo dún òun. kò yẹ kí ẹ mọ̀ kó rẹ̀ mí nù. Ah, àyìndé ibi ilé yín nù náà kan nígbà sì pàṣẹ mi kàn bẹ́ẹ̀. ààrẹ ah, mọ àbímọ ní sọ ewúrẹ́ lórí ìsàgùntàn lọ rèé jẹ irú ọ̀rọ̀ wo tún ni àrẹ̀mọ tó wá tún ń wí lẹ́nu yìí ẹ̀yin ọmọ ẹ ṣe ń tàlàyé dé ni ẹ ṣe. wọn ó rẹ mi ni bó sì ti rẹ mi wọn ò gbèǹdélé e ni gbé ọ délé. ee wọ́n lè kọ́kọ́ gbé wọn lọ ààfin wọ́n dúró dé wọn wọ́n padà wáyà ìwọn wà gbé mi. àwọn lè gbé mi kò sí ní tó ṣe mí. ẹ bí wọn bá gbé wọn wọ́n gbé mi àbí. wọn gbé ọ délé ní ta ń wo lọkàn báyìí. àrẹ̀mọ àrẹ̀mọ ìfẹ́ bẹ́ẹ̀ o ìfẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin ẹ̀yin méjèèjì ẹ kó igi ọwọ́ yín ẹ kó fún èyí tí ń bẹ lẹ́yìn ẹ wá gbé mi lélé ṣe kíá sẹ́mi ni bọ́ sọ̀lọ́ ṣe hàn hàn báwọn. mo tilẹ̀ tó bọ̀ náà mú. ọ̀dàrà dà bí n bá yẹ lè ṣubú bí n bá yẹ lè ṣubú. tó bá àwọn àlè gbé ọ ṣubú. Ah, ah, Àyìndé. àwọn sì ń pa Àyìndé ah, sáwọn kìnìún rádaràda yóò mọ jẹun ọba lásán ni. bí o bá ṣe pé mi gan tiẹ̀ wo tìkúnlẹ̀ abiyamọ ni Àyìndé nbà ní wọn bá gbé ọ lọ tán padà á gbé mi náà. yíwọ̀n ò tọ́ sí yìí kò tọ́ sí ọ àná balẹ̀ mi yàtọ̀ sí pé mo jọ̀rẹ̀ ọmọ ọba àbí kò yọ àná mọ̀mọ́ bẹ́ẹ̀ mọ̀mọ́ tọ̀ ẹ̀yìn ẹ má yìí lọ o wọ́n fẹ́ bá rẹ̀ mọ́ sọ̀rọ̀ àrẹmọ ọ̀rọ̀ tí mo ní a sọ jẹ́ àkọ́kọ́ sọ báyìí náà. lórí dúró náà lọ ti mọ bá mi sọ. ẹ já sọ. pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ lórí dúró náà ọmọ tuntun àmọ̀ sọ yín tó bá yá. àwọn òpórè àwọn àbórè yín ni ah, kò lè rẹ̀ wọ́n. àmọ̀ sọ bàbá yá ẹ mọ̀ sọ. ń dáná ọ ní ẹ mọ̀ mi sọ ẹ ṣe jẹ́jẹ́ o ẹ rọra ṣe mí o ẹ rọra ṣe mí. bí n bá ilé pati pati ya èmi mò ń bẹ ẹ ṣe ní jẹ́jẹ́ o jẹ́jẹ́ ni ẹ ṣe ní. mo kí ẹ̀yin olóye o ẹ̀kú ẹ̀kọ́ mi mo kí kábíyèsí bákan náà ọgbọ́n àtòyé tẹ́ ẹ fi ń tòlú yìí ọba mi òkè níjó jábọ́ mọ́ yín lọ́wọ́ o ọba mi òkè kò ní fi ẹlòmíì ṣe ẹnìkankan wá o nípa ohun tẹ́ ẹ bá mi sọ hmm. ìlú ọmọ afàgbọ́njà kábíyèsí aláṣẹ igbákejì ọ̀ṣà mo fẹ́ kẹ́ ẹ rántí dáadáa mo fẹ́ kẹ́ ẹ rántí pé ìlú ló fẹ́ mi lóyè mm-hmm. oyè tí mo jẹ kì í ṣàràjẹ oyè ilé baba ńlá baba tó bí mi lọ́mọ ni wọ́n sì ní láìkú ẹ̀kìrì kò sí bàbá ńlá pakú bàbá ẹni tó lè fawọ́ ẹ̀rọ̀ gbẹ̀dù. ẹ̀yin ni ọmọ sọ ta yìí mọ sọ ń ta wà rárá rárá mọ jẹjẹ gbọ bí wú ọmọ ah ẹ ah! wo lọ fẹ mọ dọgbọn bàbá bàbá rẹ náà ah. Hmm. irọ́ ó rò pa àmìsí ọ̀rọ̀ ni àwọn tí yóò gbédè ló pé à. olóye olóye ẹ mọ bínú kò gbẹnu mi láti bú bàbá ńlá bàbá ẹnì kankan nù yín. ẹ ọjà fún un ó kàn ṣe wípé òwe tí mo pa ó fẹ́ jọmọ́ tiyín ló jẹ́ kẹ́ ẹ fi ń tara ẹ mọ́ bínú ẹ ṣé fẹ́kàn tẹ́lẹ̀ bonírèsè bá tiẹ̀ wá kọ̀ tó pòun òfin bá mọ́bi tó fin dé yìí èyí tó ti fínlẹ̀ ò lè parun mọ́ láéláé. Hmm. Hmm. kábíyèsí ó dẹ̀ tiẹ̀ jẹ́ mẹ́ni náà mo fẹ́ mọ ẹni ọ̀hún tó fẹ́ gbà kàtà lọ́wọ́ akitì mo fẹ́ mẹni tó fẹ́ gbalé bàbá ńlá pakú bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò rẹ̀ mí o kò rẹ̀ mí o kábíyèsí àmọ́ bá a bá wá rẹ́ni tọ́rọ̀ mi jọmọ́ àárẹ̀ lójú rẹ̀ ẹ pé kó nítọ̀hún ó jáde sí mi ẹ pé kó nítọ̀hún ó jáde sí mi kájọ figagbága ẹ̀hẹ́n ìgbà òun lẹ́ẹ̀ tó mojú asọ̀kò láàtọ̀ mojú arókò mọ́ lè sọ ìfalẹ̀wà. ó bàbá mi. ìléyà. ọ̀jẹ̀ mu dáadáa. kábíyèsí aláṣẹ igbákejì òòṣà àbí ẹ tún ní nǹkan mi tẹ́ fẹ́ bí mi. ẹ fásípẹ̀ mo yọ̀ǹda rẹ máa lọ. ẹ ṣeun. ẹ lásòrè táyé dé ayégún tán ayé gbàgbé ẹ̀ là. ìléyà. bónú bó ṣòro ọmọ aráyé bíbí sú lórí ni wọn ọmọ aráyé lè alẹ́rìndínlógún bí ọwọ́ ọ̀kìn ọ̀run mi láti lọ. ẹ wo ẹ wo ẹ wo tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n ni ṣíṣe abẹ́ ayé ayé tí tí ń bá dá pàdé ń pàdé ọlọ́run àfọ́jú. kọbẹ tó lójú méjì kọba fagagbága <laughs> àwítẹ̀wé oní ọ̀rẹ́ wọn èèyàn fọ́ lójú olóhùn ọ̀sẹ̀ àìsàn ẹ dákun ta ló lórí aláìsàn ah. <laughs> ó sì dá o ó dá àná ọba ni kọba jẹ ẹ wù á wò béèyàn mẹ́ta ó sì dúró méjì méjì ojú wa ni ó ṣe. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ ránṣẹ́ sí àwọn orílẹ̀ wa pé. lè kà ó ládùúrú gbogbo oore tí bàbá ṣe lù ẹ dákun kí wọ́n rí gan-an lọ́bẹ̀tàn ìwà rọwọ́ náà kí ló dé táwọn ọmọ aráyé fẹ́ràn òkùnkùn jù wọ́n lẹ́nu mọ ẹbí wọn ní àìtójú oníkà mẹ́sàn-án kan. èmi ló ṣẹlẹ̀ gan tí ò ṣẹlẹ̀ rí èmi ni wọ́n gbé tí wọ́n ń gbìn ìjà ọmọ jèsí àtàwọn tọ́rọ̀ kàn sí ni wọ́n ń wá o nítorí nígbà tí ìlú ń dàrú gbùdùgbùdù orin bámúbámú layó àwọn ọmọ pé bí pọmọ ẹnìkan ni wọ́n ń kọ kiri ẹ wo wọ́n fẹ́ tẹ. nínú gbogbo tá a tẹ̀ wá kálẹ̀ látàrọ̀ ta fọ́jú tí wọ́n ké bàbá mi ló mọ̀ dùn mí dùn ẹ mọ̀ pé tá a bá kẹrú inú ẹrú àbàjẹ́ wọ́n pe bàbá mi láfọ́jú omi sì bọ́ lójú mi láàfin kódà bí mo bá rí àdáni yín sì bẹ orí olóyè òun dùn láàfin ọmọ ọmọ kébé èèyàn dá lédùá ó dáa yóò kúkú dá wọn lẹ́jọ́ sí adé àná ní ṣùgbọ́n àwọn ìṣèlú rẹ̀ bá ṣiṣẹ́ lọ́wọ́ àmì ọ́. Eléré ń dá fáá. Àwọn ọ̀pọ̀ lọ́wọ́ ká pó wọn kọ́ fà o gbogbo wọn pé biriko tó wọ́n pa wọ́n gbadé orí kìnìún dànù hmm. ẹ̀rín pa mí. fàṣìpẹ̀ mọ́ròrò mọ́ròrò ìfàṣìpẹ̀ mọ́ròrò àpé ọmọ́ròrò òkúròrò kì í kó yan jọ mọ́ròrò. n ò sí nílé wọn kó yan mi kéré o kéré o kéré o. n ò sí lọ́jà wọn pa sọ mí dà mí dà. Ara ojú ọjà bá ilẹ̀ ṣe o ọ̀kan ẹ̀ tú o èkejì lọ́ya o ìkan òkété alájẹbòrò nínú wọn bí gbogbo wọn bá fojú kan ta ọbẹ̀ òdùnyùn gbà. mo dé mo fẹ́ làlújá mo dé mo fẹ́ làlújá mo ní mo dé mo fẹ́ mì gbòòrò tìtìtìtìtìtì mo dé mo fẹ́ mì gbòòrò tìtìtìtìtì ẹnìkan kì í gbọ́ ọmọ akin lójú a kì í tà sílẹ̀ pè láyà bàbá gbọ́ ọmọ akin lójú àríjà ṣùgbọ́ ẹni tó tàfin lépè láyà àríjà àyàmí ọlọ́mọ àjẹ́ àpò ajé aborí mẹ́jọ àpò ajá aborí mẹ́jọ ó àpò ajá aborí mẹ́rìndínlógún àpò ajá aborí mẹ́rìndínlógún kùjẹ́kùjẹ́ kì í ṣàgùn tí yẹ kó má jẹ́ ṣíṣe ta iṣẹ́ èyí tá a wí lónìí àròwúrọ̀ mọ́ bá a bá ti ń jáwé kó mọ́ jẹ́ gbogbo oògùn tá a bá ṣà gbà jíjẹ ewé ni kó jẹ́ àìsàn ewé kó mọ́ gbà ó. Àṣẹ bá a bá ń wa gbòkó mọ gbà. ho kùjẹ́kùjẹ́ ò ní satiyẹ̀ kó mọ̀ ṣe o. àṣẹ. ìfalẹ̀ wa. ó bàbá mi. ìwọ́dà ń gbà lọ́wọ́ mi. ó yá mọ kò jẹ. mọ kò jẹ. ọ̀jẹ̀ pẹ̀lẹ́. Hmm. ọ̀run ìyá àbúwálé mọ̀ jẹ́ bó bá ti tán kó wí mi o. mo ti jẹ́ tán bàbá mi. ó dá ọ lójú. bẹ́ẹ̀ ni bàbá. pátá porogodo. pátápátá porogodo. ó dà gbélé. ìfàlẹ́wà ó bàbá mi ibi àwìlàdé yìí o. ọmọdéwìn <coughs> ló bí diwìn ọmọdéwìn ló bí diwìn ó fàdó ìjàmọ̀ ló lágbára ó ṣe ń ti ṣàngó ọ̀ṣun ló ní ṣẹ́ṣẹ́ fún oògùn ló lọ́kọ́ àgbẹ̀ ló lè kù ohun tí mo ní mo gbà ń tèmi o ó yá àdó ìjàmọ̀ tí ń bẹ́nu mi tó sọ bí ọlẹ̀ gbẹ́rẹ́ lè ó Mm. Mm. ìmọ̀dèrè òní ìmọ̀dèrè ọ̀la ló dé èèyàn ìfalẹ̀wà ń gbà lọ́wọ́ mi ń gbà ọ̀ka rẹ̀ ó yá lọ́ mi. pátákóró bá ti ń wọnú àdó tòun tọmọ rẹ̀ ni wọ́n jọ ń lọ. Eh, mọ̀pọ̀ o èèwọ̀ ni o mọ̀pọ̀ o èèwọ̀ ni o. Mhm. ìbọn ìtẹnujò mọ̀pọ̀ o kò mọ̀ lọ kò mọ̀ lọ́nù rẹ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdán àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdán. wá ṣe ń tẹ́ẹ̀sì kẹ́ ẹ tó dolókùnrùn kalẹ̀. ẹ mọ̀ bínú o mò ń dọ́gbọ́n dúró dè kejì mi ni ó dàbí kání kò sì tí ì mọ ohun tí ó ṣe àbí kí ètí ṣe tán kábíyèsí o àti gbogbo ẹ̀yin ìjòyè nǹkan ńlá ṣẹlẹ̀ láìpẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ fura sí o igi ọ̀yà dínà ní pápá. bẹ́ẹ̀ mọ̀ sọ. òjò ọ̀rọ̀ nígbẹ̀rún lẹ́ẹ̀méje gbáko odò táwọn àgbẹ̀ lójijì fún díẹ̀ yìí wọ́n fẹ́ kẹ́ ẹ múra lẹ̀ ká ké sí gbogbo àwọn èèyàn kí wọ́n lọ bẹ́ gbogbo igi pápá ká wá kèrèǹgbè tó tó kèrèǹgbè ká fi gbèjò nínú ẹ̀rùn torí bódò bá gbẹ tán ká lè rí nǹkan bùwẹ̀ ká rí nǹkan bùmu. gbèrè gbèrè ọmọkùnrin àgbọ̀rọ̀ lọ́sọ̀ọ́ àbẹ́ẹ̀rí pọ́rọ̀ gidi lọ̀rọ̀ tọ́sọ̀ yìí. ẹ ìyá sí bí fásipẹ̀ já gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Hmm. tó wọ́n ní awódàwọ̀ ìlara awódàwọ̀ ìlàsẹ̀ awódàwọ̀ ìlà àgẹrẹ idẹ adífá fún ìgbà rúmọlẹ̀ ojú kọ̀tún ó bù fún ìgbà rúmọlẹ̀ ojú kòsì wọ́n ní ó ṣojú tani igúnnugún pé ó ṣojú òun wọ́n tún pé ó ṣojú tani àkàlàmọ̀gbòpọ̀ ṣojú òun wọ́n tún lójú ta ló ṣe àwọn awo mọ̀lẹ́pà wọn ò gbẹ́yìn wọn nítorí wípé bí igúnnugún bá bà lórùlé ojú àtólé ojú àtóko bí ojú ìta bá fọ́ tinú là fi ríran kedere kábíyèsí o ohun tí mo rí ni wípé. yín tó ti pa kábíyèsí lẹ́kún tẹ́lẹ̀ rí yóò padà pa ọ́ lẹ́rìn láìpẹ́ àwọn nǹkan kan ti ń bẹ tó ṣe ipò ti ń pa yín lẹ́kún tipẹ́tipẹ́ yóò padà wá pa yín lẹ́rìn láìpẹ́ o. àṣẹ. àṣẹ o. àṣẹ wo la ṣe tẹ́ǹsì báyìí. kí ló jẹ́ tuntun náà tó sọ yìí. wo arákùnrin gbogbo ohun tó sọ yìí ló ti ṣẹlẹ̀ sẹ́yìn ó sì ti di àfihàn tẹ́gùn fi sọ márùn kábíyèsí lọ́rẹ́ eh, tí ọ̀rọ̀ tó ti kọjá jáde sọ tuntun ó bá ti mọ̀ pé ó ní tọ́sùn kọ́ ọmọ wa bí gbà lọ. kí n tiẹ̀ gbẹ́nu ẹ lọ́wọ́ kí lọ́rọ̀ ò sọ̀rọ̀ ìwọ náà wá nǹkan tuntun sọ ọ níbo gbọ́n tẹ́kejì rẹ ti sọ lẹ́ẹ̀kan mm. kó mọ́ tún dàbí àwì tún wí. Mm. láti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ìjì ńlá kan ó bẹ̀ sílẹ̀ láàfin báyìí léyìí tí ò ṣẹlẹ̀ rí látijọ́ tí baba ńlá baba wọn ti ń jọba láàfin. ṣe é rí ká lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ìjì kan ń bẹ tí ó jà ní báyìí báyìí báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjì yóò jà tó bẹ́ẹ̀ gẹ́ yóò lágbára débi wípé látìgbà táwọn baba ńlá baba yín ti ń bẹ lórí oyè kò sẹ́ni tó rí irú ìjì ọ̀hún rí. kábíyèsí ó dìde àga wọn sì yẹ̀ ṣubú. kábíyèsí ó dìde lórí àga àga ó sì ṣubú kábíyèsí ọ̀pá ṣubú. kábíyèsí. fásipẹ̀ ìwọ ó ń lọ àbámọ̀dá àbí àwọn ọlọ́jọ́ lójú wo àyínnìkẹ́ àti àyínnìpadà tó ń lò kọjá èmi jẹ́ wá sọ fún ọ àkùkọ tó gbé abẹ́rẹ́ mì àti kọ rèé ó dìṣòro eh. kọlọkọlọ tí ó palí ìlú tójú tẹnu ẹ̀ ó ṣẹ̀jẹ̀ odò tó bá wá gbégi ní bùnbùn kò ní sàn gèrè. padà ibì kan ń bẹ àjígbẹ́bọ sí babaláwo ayérayé gbédè là á pé bẹ ibì kan ń bẹ àjígbẹ́bọ sí oníṣègùn lájùlé ọ̀run túndé là ń pè bẹ́ẹ̀ agbede méjì ayé òun ọ̀run òun là á pè ní gbede túndé ibẹ̀ làwọn awo mímọ́ awo ore tí wọ́n ti ń jẹun níyì tí wọ́n ò sí níbẹ̀ èèpà tí ó bá pajá yóò para rẹ̀ mọ́ labalábá tí ó bá paná yóò fìyẹ́ ṣòfò ibi ó bá lóògùn dé ni kó o sà sí èmi. àmọ́ bó o bá wá ṣaàgùn tó bá wá jẹ́ sí mi a jẹ́ pé wọn ì ṣàwo funfun mọ́. <laughs> ẹ gbọ́ nǹkan tí n bá mọ̀ pé àbámọ̀dá ló ń bọ̀ á ṣe ní èmi náà ti á ní dira rẹ lọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ ń bọ̀ wá lóde mi ń bọ̀. sí ìyá bí n sá lọ. bẹ́ẹ̀ni ẹ dákẹ́jà rẹ kí ló sá lọ. nígbà mo rí tí ń lọ ni. lẹ́jà rẹ fásitì. àtẹ̀yìn ìlú ṣé ẹ wá rí i pé kò ní ràgbà kọ́mọdé ó mọ̀ ìfàṣepẹ̀ tí wọ́n pọ̀ rẹ̀ rèé o ṣàkàṣàkà báyìí lára ìkíndá. mo rí gbogbo wa lára ìkíndá. èmi ń bẹ nínú ilé mi tí mò ń fa pé ewúrẹ́ jọ yẹn o tí mò ń fi tan àgùntàn jọ ká. ẹ wo ẹ̀fọ́ náà lè mi wọ̀n mi. mi rẹ̀ wá gbàgbà mi ò dá. ọ̀pá rẹ̀ pẹ̀lẹ́ èyí tó àdàgbà rùn sí ó ti wá yé wa báyìí ó ti yé wa àṣẹ. wálíọlá ó bu gbogbo rẹ ni ọmọ sẹsùn oríṣiríṣi sára. falẹwà ọmọ ọ̀bọ̀ ọmọ soge kiri ìlú wọn mọ̀ pé olọ́rẹ̀ kan pantalek. Mm. gbogbo eléyìí tán. Mm. bí mo fún ọ jù báwọn lọ kò tí ì tó fún ọ ṣọ́ọ̀mọ yàrá rẹ ni àìmọye nǹkan tí mo gan ti ṣe fún mi ọmọ fi soge lọ ní. Ah. o falẹwa o ṣe mo dúpẹ́. ọ̀rẹ́ mi bájá bá rẹwà tó kọ́ àtìpẹ́ran lójú ọdẹ ajá lásán ni. Ah, ah bí fa lẹ́wà tí lẹ́wà níwà tó ìwà náà bíi tí òjò gbádùn iná nìkan kó lódùmarè sájẹ́ kọ́kọ́ rẹ̀ bá ní kíkú. àṣàkún ó jẹ́ mọ́ dẹ̀sẹ̀ ah, ah. kẹsẹ̀ rẹ̀ mọ́ àbàwò wo ń gbọ́ tó bá fẹ́ jíṣẹ́ ẹsẹ̀ fún lódùmarè torí mi ò mọ̀ ń tọkàn náà rọ̀ lọ́rọ̀ náà ah. kápá kan lórí òpè ká gbélé pàwọ́ eh? ọdẹ rẹ̀ nìkan ni òsùn sórí gbogbo obìnrin tí bá ṣèṣe mẹ́sìn mọ́mi mẹ́sìn mọ́mi ò fọkùnrin irú wọn gan ló tó afurasí bí mo ti ń wo falẹ̀ ah. wa ọkàn lágbèrè ojú lásán ni mo rò pé lágbèrè ọkàn. Oh, oh, oh. ìwọ ló mọ̀ tèmi kúkú yé mi bí ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo mọ̀ mọ́ wa. ògbọ́n ní sì ń ṣe pẹ́pẹ́ furu mọ́ ń ṣe pẹ́pẹ́ furu mọ́. Ah, àṣàkún tí ọ máa bà ọ́. Ah, alátònù ni ọ̀nì ọ̀ṣù tọ̀ tọ̀ tọ̀ tọ̀. Eh. eyín èmi kò burú ọ̀rọ̀ ẹ̀yìn bí òkùnkùn tẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kòkòrò ní fi sọ ni. <laughs> ìpalẹ́wà ò ṣe mú dúpẹ́ adìẹ wà ní dàgbà kò jowó onílégún mm. bí ò bá jẹ́ títà a sì jẹ́ pípa ah, jẹ èmi náà wà ní jabara mòrì jẹ ṣùgbọ́n bó wa lọ́rọ̀ aṣọ tiwa. ọ̀rọ̀ aṣọ tiwa títa ni. ọ̀rọ̀ aṣọ tiwa náà ni. bó ti wà wọn bó bá ká ọ̀rọ̀ rẹ̀ mọ́ lẹ́nu bí ó bá kàn án lábùkù á fẹ́ yọ kókó lórí nù. Hmm. ẹ mọ̀ bínú ìmọ̀ ṣàìdá. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe ìbínú pé mo pẹ́. Ah. ìbínú kẹ. Hmm. èmi wálé láti ẹyin ojú ọ̀rọ̀ kan bẹ̀ wọ̀n ẹ mọ̀ hmm. bínú. ká tó wá mọ orílẹ̀ àwọn àṣàkùn ẹ sì ń dé akẹ́ ọ̀dọ̀ akíngbadé ọmọ yẹn olóbì ìsíngbé fẹsọ̀ mú àjọ débẹ̀ Eh, kí ló eh. ṣe fẹsẹ̀ mú ọ. mo ṣe nǹkan o. kí aládé kí ni mo lè. takùjá ló ń lé. báwa lọ́nà. àbùkù àti bẹ́ẹ̀ débẹ̀. àtòrọ náà ni ṣáà débẹ̀ náà. Ah, ayé ayé bàbá wí fún kò fẹ́ kò ní fẹ́ bàbá wí fún kò gbà kò ní gbà <coughs> mo wí fún ọjọ́ kìíní àná mo lé mi mo láyé mi onílá dandan ìwọ ló fẹ́ jọba wọ́n ní ọmọ tẹ̀rí sí pé igun tó tẹ̀rí sí lọ́jọ́ kìnìún àná ó pa lórí àkàlà tó nọrùn sí ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn ẹja tó tẹ̀rí sí ó ṣàgbákò àwọn pẹjapẹja <clears throat> jẹ́dẹ́jẹ́dẹ́ ni ó ó wàá jẹ àjẹrọ̀rùn lónìí èmi mo wí bẹ̀ fún. ọkọ ọkọ ọkọ mi kí ló dé. kò sí nǹkan kan. Ah, ah, mo gbọ́ yé rẹ nísìnyí kí wàá ni. Ah, àtàpàkò yín ní dùn mí ah, mo wá gbàgbé súnlé ẹni. ọkọ mi ah, ẹ má fọkàn. bó bá jẹ́ báwọn ni tó bá ti dàárọ̀ kò jẹ́ ń bá tọ́jú rẹ̀ kó má lọ di àkàndùmọ́ lọ́wọ́ o dákọ̀ọ̀kọ̀ mi hm? pẹ̀lẹ́ òun ayọ̀ la máa sùn ó dàárọ̀. ó dàárọ̀. wàhálà burúkú wò wá rí bóun ní í ṣe sọ fún ìyá mi abiyamọ bá gbẹ́kùn ọmọ rẹ̀ títara nítara olùpè mo pè tewúrẹ́ bá gbọ́ mẹ́mẹ́ ọmọ rẹ̀ á sì dún mẹ́mẹ́ olùpè mo pè tágùntàn bá gbọ́ bọ́ ọmọ rẹ̀ á sì dún bọ̀ olùpè mo pè olùpè tara ṣàṣà kó wá jẹ́ ní òní tèmi lónìí o olùpè mo pè ọmọ ẹni kì í pe ní àìjẹ́ ẹ̀ ọmọ ẹni kì í pe ní àìdáhùn òkú nìkan ní sùn tí fọwọ́ rọgì ìgbàgbé falẹ́wà. Oh. falẹ́wà sọfá rẹ̀ mọ́ kó múra gírí o kó sì níwọ̀ ọmọlúàbí kó sohun gbogbo bí ọmọba kẹtọ rẹ̀ ọmọ bá a dùn. Hmm. ẹ ṣeun mo dúpẹ́ mo pè yín ẹ sì jẹ́ mi níhò etí yín ní di sígbe ọmọ láéláé ẹ ṣé mo dúpẹ́. lẹ́ Fálẹ́wà. Hmm, hmm, Ìfálẹ́wà. ọ̀kàrè Ìfálẹ́wà ọmọ mi ọ̀kàrè. Ah, àrẹ̀mọ ifá yìí mọ̀ sọ̀rọ̀. kí ni ifá wí bàbá. ìkìlọ̀ mọ̀ ní fámọ̀ ń ṣe. Hmm. irú ìkìlọ̀ wo bàbá. Ifá ní ká hùwà gbẹ̀mùgbẹ̀mù ká lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ifá ń fi yé wa wípé ẹnìkan ń bẹ tí ń ṣe bí ẹni wípé òun lòun ní àyè tí àwọn baba ńlá baba rẹ̀ wà yìí àmọ́ Ifá wá sọ. bàbá ẹ wo ẹ má wulẹ̀ bó kú lọ lóró débi tẹ́ sọ̀rọ̀ dé bàbá ó yé mi débẹ̀. Hmm, kò lè yé ọ. bàbá mo ló yé mi. jẹ́ ń ṣàlàyé. bàbá èmi náà mẹni tó dẹ̀kú bójú tí ń fẹ́ gbá lé mi káàkiri ọ̀dẹ̀dẹ̀ hmm. ẹ wo ìfàjànà ẹnu àròbá ẹ̀ ńlẹ̀ togi sí. àmọ́ ibi àkàrà òṣù bá jẹ̀kọ́ pa àbá ẹ̀dẹ̀ kan dé gbogbo yín pátápátá lẹ́gbẹ̀lẹ́ bàbá pósímọ́nà àrẹ̀mọ. àrẹ̀mọ wá kọ́ gbọ́ yòó àrẹ̀mọ. àwọn ṣe gbẹ́rẹ́ náà wọ́n ti dùn jẹ́rẹ́ náà jẹ́rẹ́ náà torí nínú ìlú yìí àwọn àgbà wọn bí alájà ọlọ́dẹ náà là kó wọ́gbó ẹran kọ́pẹ́ ẹran kọ́mọ́gbẹ́sẹ̀ ní bàbá mi bẹ́ẹ̀ lẹ́lẹ́mu náà o ọwọ́ tí wọ́n ń fún kábíyèsí òun ni wọ́n ń fún èmi àti bàbá mi nínú ìlú yìí. <laughs> kò lè má rí bẹ́ẹ̀ àyìndé sọ ọ mọ̀ pé ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ tìpá tì kúkú sí la fi di ọba tó bá lẹ́nu láwùjọ. ṣé pé mo lágídí. <coughs> àyìndé ẹni burú mà àmọ́ kẹ́ntì ò wí fún un tá n wojú ẹkùn àyìnbí. wọn bí baba ńlá baba ń tọ̀hún inú mi sì máa ń dùn baba ni mo lágídí iye sì máa gùn mí lọ́tọ̀. mi ti máa rí nù mi ti rí nù. ṣé o rí àwọn aráàlú yìí wọn fúnra wọn náà lágídí pọ̀ nù wọn. ọ̀rí wí àmágídí ata lè tó tọ́ lọ. Mm. Mm, alẹ́ mi àti ẹ̀ máa rò pé ìwọ ló yẹ kó wà nípò àrẹ̀mọ ọba ni. wọ́n ah. bá lọ rẹ̀ jẹ́ pé wọ́n lọ́ba ni lọ́la. Ah, ah àyìndé òkìkí rẹ ò bá kàn débi pé gbogbo èèyàn ò bá mọ̀ pé nìkan bẹ̀ tí ń yálà àyìndé. bẹ́ẹ̀ni. èèyàn ńlá ti ń dẹrù bara rẹ yàtọ̀ láwọn akídani dání kábí dípẹ́ àbí kí pera rẹ ní pera rẹ ní kábí orúkọ lásán nìyí ò ń gbé sórí káfí kúnadé kí ni fi ń kúnadé. orúkọ lásán ni ń jẹ́ kí ni kí fi kádé. èmi ni wọ́n rò bẹ́ẹ̀ náà. Ah, fi kún ni kèé so díndín. <laughs> Oh. ojú rẹ lórí ètò rẹ ò ní bà lóòótọ́ bẹ́ẹ̀ nígbà èṣù bá ìpàdé fi ń lajà nìsí. ojú yìí ni ó ṣe ìwọ fọkàn rẹ balẹ̀ àwọn ọmọ rẹ kọ́ gbádùn. láti ń dẹ́rù bara rẹ. èmi dùn. ọ̀dọ̀ ọkọ hmm. ayé bẹ́ẹ̀ni máa ń mọ mi. Àyìndé mo pè ọ lọ́mọ ìyá o torí ìbí òru èròkérò mo mú ọ dáwùjẹ àwọn èèyàn pàtàkì tán ọwọ́ afẹ́ sọ ọmọ ọba dẹrú <laughs> dẹ̀ǹgẹ́ ni mí mo tutù láwọ̀ ṣùgbọ́n mo gbóná níná tẹ́lẹ̀ náà mo rò pé bí akin fọ̀rọ̀ yìí ṣàgbàmọ́ra ni àmọ́ báyìí ẹni ó dìgbò mu ẹ̀fọn ó sì mọ̀ wà lọ́dọ̀ òdìdí ẹ̀rọ mọ̀ dòde ìwọ mú níwọ̀ ọ̀dà kò mú kò mú. fún mi àgbẹ̀sán tó sọ. àní ọmọ bọ̀ báyìí wo ọ̀rọ̀ òkùnkùn ṣe sọ́nfìtì láàfin bí iná bá kú. ẹyin mo gbọ́. ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ falẹ̀wà mo fẹ́ bọ̀ sọ. <laughs> sórí nínú ọláńlá mi àti ibi tẹ́lẹ́dùn àfún lágbáradé nínú ìlú yìí mo fẹ́ yàn lọ́rẹ̀ mo sì fẹ́ kọ́ ọba ń bá sọ̀rọ̀ kó jẹ́ mi ní ìhò torí mo mọ̀ pé kò ní kóso níwọ̀ rẹ̀. asakasa. <laughs> ní kò jẹ́ ọ ní ìhò kàkà kọ́ ọ wá gbọ́ ọ nínú kọ́ ọ gbọ́ rárá àbí lọ́pàdà gbọ̀ sọ́ọ́rí falẹ̀ wà tán o ó kàn fojú jẹkùn ni o kàn lè pẹ́ ràn o bó sì wá lẹ́wà tó tó níwà tó bẹ́ẹ̀ náà lọ burú tó o mm. ẹni tó fẹ́ lọ́fẹ́ o ẹni tí òsì fẹ́ kò fẹ́ rárá nù. Ah, kì ṣe bí irú àwa ah, Àyìndé mọ̀ ni ah, wo jẹ́ kó yé e ó sì dá lójú pé òun náà mọ̀ pé ọ̀rẹ́ ọmọ ọba ni mí ọ̀rẹ́ ọba sì tún ni mí ṣé ọmọ pé ọmọ ọba òní ni ó padà dọba lọ́la ni ẹyin bí mi náà ti jọ́rẹ̀ ọba nù wá sọ fún bó bá jẹ́ mi níhò ẹyin ó lẹ́wà tẹ́lẹ̀ o àmọ́ bó bá fẹ́ rúwa yìí a tún fà á dà lọ́la yóò tún lẹ́wà sí i. àyíndé ni. ẹ wo àyíndé yóò kúkú wá dáa kọ́ ọjọ́ lọ bí ọgbẹ́ yànnà owó rẹ̀ dé. ayin ayin ayin. kó yẹ kó yẹ kó rọ̀ dáradára sùn. akọ ajá àbí èèyàn sílẹ̀ sẹ́ẹ̀ mọ́mọ̀dá lóhùn ọ̀rọ̀ òsì rádaràdà sá ọ̀rọ̀ nínú dákun jẹ́ ló jẹ. èmi ọmọ yóò sì jẹ̀yà rẹ̀ yóò jẹ̀ra n tó kó àyà níjọ lójú yóò jẹ̀ra rẹ̀ èmi. ìwọ́gun ìwọ́gun lọmọ yèèyàn ọmọ yèèyàn kò sí kọ́ ọmọ ṣerú eléyìí kéèyàn mọ̀ fẹ́ ọ lélẹ̀ ah, ọmọ yìí ọba ọmọ yìí yẹn pàtàkì hmm, ah, yóò yẹ ọ. àṣẹ àṣẹ àṣẹ wo inú mi máa ń dùn bẹ́ẹ̀ sì ni ìwúrí ńlá ló jẹ́ kọ́mọ bá wà jẹun lè mí káàbọ̀. ẹ̀gbọ́n mi pàlejò. ilé ilé wọn gbé yín kí ni sí ọ ah, ojú òsọdọ fún ọ sọọ ni pé ẹran sì ń bẹ nù yìí ò ní. ẹ má bínú mo bẹ ẹ ti ṣe tán. mo jẹ tán abẹbẹlúbẹ so ọgbẹlẹ ọgbẹlọ ọgbẹlọ ìpìlẹ ọmọ lọ jẹ kọ ọbẹ tí ọdà abẹbẹlúbẹ. má bínú àní o mọ̀ mo sọ̀rọ̀ ń di oúnjẹ mọ́ bàtà bá pọ̀ lórí ńkọ́. Hmm? atápàtà ni lórí atá pè mí lórí <laughs> kí làwọn wèrè yóò mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ ṣe. aláìndè ọ̀rọ̀ rẹ mọ̀ ń pa mí lẹ́rìn sẹ́ni bá jábọ́ lórí ọ̀pẹ ní òde léwu bàtà bá pọ̀ lórí kí ló ṣe fáwọn ẹni ẹlẹ́ni. yóò ah, somi tòsí wọn gbẹ́jẹ̀ bàbá wọn wáyé mu bẹ́ẹ̀ ni ah, ẹrú ni hàn ayé ọba kan ò jù báyìí lọ <laughs> àbí kí ló ní mo wí. mo tán lọ sọ hmm. Oyèrúnkẹ́ àwọn ṣe ń pọ̀ ìnáwó eléyìí náà wà pọ̀ ọ̀ ah. ṣeun. táwa náà ṣe fún ó pọ̀. Ah, ah. <laughs> bá ń kó wọ́wọ́ rẹ̀. owó wo ni o jẹ. mo wá kó rẹ. oró gbalẹ̀ nù rẹ̀ owó tí baba ńlá kú baba rẹ̀ ti ṣẹlẹ̀ sí lápò bá ń kó wọ́wọ́ rẹ̀ sẹ́ni yóò bá sòwò àlè onírẹ́ mímì <laughs> aláìlójú tí òpó ló ti ń yáwó àná. kí ni sọ lójú. ẹ̀yin dé o. nǹkan kó sọ lójú ni ojú mi kò sún kankan káfí káde àwàdà rẹ mọ ń kí mọ <laughs> ń ṣàwàdà nù. ká mọ ń ṣàwàdà káfí káde jáde àná jáde n bọ èyí ló ń kẹ n bọ. nso nso nso n tẹ̀lé ọ nso n tẹ̀lé ọ mọ nso ọfà lásán ẹlẹsẹ. mọ̀ bọ̀ mọ̀ bọ̀. bàbá káde ṣé kìí ṣe fọmù tí káde àbí ọtí tí òye ronke fún wa ń pa ó ni. kò ní dáa fẹ́ni tó fi pè mí lọ́lọ́tì wọn. èmi. bẹ́ẹ̀ ni ká dáa fẹ́ni tó fi pè mí lọ́lọ́tì wọn. ẹyin ṣé wo mọ̀ pé mọ́fokò mi dá àlà ọjọ́ kan báyìí lèèyàn ń kọ̀ kémi ó fún ọ lówó ọmọ gọ̀ ọ́ abọ́ọ̀dìpọ̀ ọ̀pọ̀nú nígbà tó mọ̀ pé ẹmu òkè dùn kí ni ṣé ó tọ̀ gọ̀pẹ́. bẹ́ẹ̀ ni wàá gbọ́ àgémọ̀ rẹ̀ rí obìnrin gégé ń gbòòrò sọgbọ́ ìjọkíjọba ọba tó tẹ̀lé mi lòde tó wá ṣe ẹ bí bẹ́sì káwọ́ tó wá ṣe fúlẹ̀ǹgẹ̀ fúlẹ̀ǹgẹ̀ wo ìjọ náà lọ́mọ̀ pé mo lówó mo sì lọ́rọ̀ tí ò dáa lẹ́nu. Hmm, bẹ́ẹ̀ni yín sọ fáwọn gidi kan kú mi kí wọ́n lu ọbẹ̀ ní lubara bẹ́ẹ̀ni wọ́n lu ọbẹ̀ ní laṣọ òfì ìgbà náà lọ́wọ́ á gbà pé ìgbà wúwo jàwo lọ òpònú ọ̀dẹ̀ afọ́fúgbẹ́mu àpamùsùà. ẹ̀yin wa. bọ́bá fọ́ọ̀kàn mi bí bá ń gbé wọn bú ọ ọ̀rọ̀ kan lèyàn sọ tí ò ní sọ mí mọ́ èmi ìgbà náà. àìrèlè awo àyìndé èmi ló ṣe ọ́. Hmm. báàmì hmm. ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ìrìn tó bá ṣe gúnugún awo hmm, kókó mórí ẹyin ntójú mi rí lónìí hùn lérò yìí ẹ ṣàfihàn mi ẹ jẹ́ ń jókòó tèmi báyìí kí n ronú mi dáadáa. ẹ bàbá rọ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ náà lásàdá kò sí ohun tí ń bọ̀ lókè tí ilé ọgbà ń tọ́ bá ṣe ọ́ ni ọ sọ bọ́yá rí nǹkan ṣe sí. ẹ wo ara rọ mi láàmì ẹnu ká mi àrẹ̀mọ ó wọ́ mi lẹ̀ túrútú báyìí ní gbàgede ni kò sí ní tàrẹ̀mọ ò sọ fún mi tán ó pé ká jáná ọba kò pé ká ní ládì o. Ah, kí ló le tó bẹ́ẹ̀. Ah, ẹ ṣeun bàbá mi owó kan mo béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ o lójú olólùfẹ́ mi ó fọn pọn nípò gba bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ mo wí fún yín àrẹ̀mọ́ nílá kí ló ń ṣe mí gan tèmi máa ń gùn gàràgàràgàrà. ó pé láwo èmi èmi kìíní kan ra dáradára yèmí elébi pé tí o bá ṣe ọlá òun àti ìyá òun pé ebi ó pa èmi àti bàbá mi kú ni ó ní tí bàbá mi tó bá níṣẹ́ gidi tèmi ń mójú tó èmi ò ní mọ̀ tọrọ jẹ káàkiri èmi ò ní mọ̀ sẹ́nu sínsínsín káàkiri ó tún fi kún o ó fi kún ó ní ẹni tó bá wù mí kí n lè fẹjọ́ sùn àti bàbá mi àtẹ̀mí kò sí nǹkan kan tèmi lè ṣe fún un ó ní tí o bá ṣe ọlá ìyá àtòun ẹrú lèmi àti bàbá mi ò bá jẹ́. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ah, ó sọ bẹ́ẹ̀. Ah, wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ìjà bẹ̀rẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. wá wálé wá. ìwọ tún ni wálé ọlá àbíkí náà ti ń porúkọ rẹ láyé láyé rẹ wọ́n kò lọ́nà kò kí mi mọ́ ah, ah. Ah, ìkọjá ààyè ẹ wá gba ni ẹ làjà ṣègede ń dá gọ́ńbú ẹlẹ́ni rúrùn yẹn ń pèrè àgbà bẹ́ẹ̀ ni mo sọ wo jẹ́ ń sọ fún ọ kì í ṣe ẹbí rẹ ẹbí rẹ tiẹ̀ kọ́ tí ìbá sọ̀wé èrò tí mọ́ra alájú ẹ̀wà náà já èdè sẹ́bi àti ìrò ìjọba sọ̀rọ̀ ni jẹ́ ń sọ fún ọ mo jẹ́ rí nǹkan tí ó fi mú ọ kì í mọ láyéláyé rẹ kó o bá ẹgẹ ẹgẹ àtòrí ibú rẹ sàn lérí ibú. falẹ wa. tí máa fi kọ́ falẹ rẹ ń dìgbàjú lù ọ ni ń dìgbàjú lù ọ ni ìwọ pòlú aláìníròmí ọdẹ ó rí bí ọbẹ̀ ẹ̀wọ̀ rúkirú wèrè aláìníròònù. abáhánṣe ni. wọ́n bá fún tágbàtà oro ọ̀rọ̀ ah, ah. ọ̀yọ́ dùn lọ́yọ́ gbèmí lóhùn òrèlé bọ́yọ̀ ò bá dùn mọ̀ ọ̀yọ́ gbèmí ó gbà lù rẹ̀ lọ ni. ẹni ọ̀rẹ́ rẹ o ọ̀rẹ́ sì dùn. à ń bọ̀rẹ̀ jẹun pọ̀ nínú àwo tí dé ogétógé jẹ o. amóró yìí ò tí ì làjà lọ. ọ̀dà ó làjà kódà ó jùjà lọ kí ni èmi sí akíkún mi àbá kíkún mi náà kan ni mo mọ̀ gbéra mi yẹ́rọ̀ fọ́ múradéhùn àfijún ni mo ṣe bí mò ń bá ròde àsọ̀bùpàṣìwọ̀wọ̀ ni ọ́. Ah, lèmi mm maybe wọn àtàkìnkùnmí iná lẹjọ ń sọ̀rọ̀ ẹ dábẹ èèyàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. sẹ́yìn ló wá ní kán ní kẹrin oníwọ wa kan nípa kígbe ó sì mọ yọjú èmi mo ti ráyè tí mò ń bọ ọ̀rọ̀ wúròwúrò bó bá yẹ kí mo níbi gbà lọ ni ìrìn jókòó síbi kí n mọ bọ́ọ̀sì òwe tè àmọ́ jẹ́ n kìlọ̀ fún wọn o láyé láyé rẹ lọ́jọ́ kan tó bá tún bá mi sọ̀rọ̀ nǹkan tó bá mi sọ̀rọ̀ ilé ọ̀gá jù ọ lọ́njọ́ náà. ìwà falẹ̀wà ibi ọwọ́ pà ń lọ́kọ́ falẹ̀wà. àmọ̀ sí nǹkan o ajá tó rí ni tí ń yọ̀rù tẹ́lẹ̀ sí adájá tó rí ni tí ń gbó báyìí kí mo wá ti sọ sí tèmi ń sọ̀rọ̀ dẹnu mi lọ ẹnu mi àgó. àní kò tún nílò àní àbí mọ bàbá mo ti mọ ń àmọ́ tá a ṣe tí kò bàbá mi ò fi níbi tẹ̀yìn lẹ́ni ìyẹn já mo ṣe bàbá. mo gbọ́ ohun tó ń wí etí mi ò di ààrẹ síbẹ̀síbẹ̀ ohun tó mi ń sọ ni pé. bàbá ìjò ṣe é fi sórí òrìlé sùn bàbá károjọ látònídọ̀la kó dá nǹkan kan hmm. níta-sí ni jamu ṣe a ní bí àṣẹ ìlú yìí bí ó ṣe ní bọ́ sọ́wọ́ mọ̀lẹ́bí mi ńgbà bàbá mi bá papòdà tán ní jamu ṣe bàbá. ó dáa bó bá jẹ báwọn náà ni. kí a sùúrù. ọ̀kárí àrẹ̀mọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ẹnu kọ́ gbàlùkọ́ ọmọ jólókan torí pé ọ̀rọ̀ rẹ ti lẹ́bọ ó sì létùtù nú a pèsè ọ̀kàkà ẹbọ tí kagún ni ṣùgbọ́n o fúnra rẹ ló fọwọ́ ara rẹ gbẹ́bọ yìí ìwọ ló gbé ẹbọ yìí lọ sóríta níbi tí ìlú ajírire òun ìlú kéréje méjì tó kù tí wọ́n ti pàdé tán ti pààlà pọ̀ ó rí mi bó o bá ti lè gbẹ́bọ ilé tídìí ẹbọ ìbá ilé kanlẹ̀ pínrín àjẹ́ pé ẹbọ ti fín ẹbọ ti gbà ó ti dálè dé ọ̀run pèrègede nu. Ah, ẹ mọ̀ sí ń bàbá hmm. ẹ bàbá àmọ́ ìgbà wo la pèsè ẹbọ ń gan. àrẹ̀mọ bó bá ti yé egun ó ti yọrẹ bó bá ti yá ó ti yá mi níbi. ó ti yé mi náà. ọkọ mi mo kó aṣá máa lápẹẹrẹ dákun níbo ló ti kú. ìyá mi ṣe fẹ́ sọ fún yín. Mm. ọ̀dà. Mm ẹbọ tí mò ń lọ gbé yìí ẹbọ kí ipò bàbá mi kó má di tẹ̀lé ẹlẹ́ni kò jù bẹ́ẹ̀ lọ. dákun ta ni ń bọ dupò bàbá rẹ àsìpé ta ló ní kó lọ gbẹbọ. bàbá fásipẹ̀ ló pin lọ gbẹbọ. bàbá fásipẹ̀. bẹ́ẹ̀ni. ah ẹ ó ti di gbígbé nù. ah bẹ́ẹ̀ ni lágbára Olódùà ó dépò bàbá rẹ ẹnikẹ́ni ò ní gbàpò bàbá rẹ lọ́wọ́ rẹ báwo ta ló ti sọ fún ṣé o sọ fún kábíyèsí. ẹnì kankan gbọ́ èmi yín náà lánàá. a ẹ̀ fún yàn o tó ti yẹ mo bá ti ń lọ báyìí sìn kó lọ ìkúlé lọ kó lọ bẹ ọkọ mi wọn alálẹ ìlú yìí wọn á sìn ẹ lọ wọn á sìn ẹ bọ elédùà á sìn ẹ lọ ẹnikẹ́ni ò ní bẹ́ẹ̀ dùnkù bàbá rẹ lágbára elédùà ẹ̀bọ àfin ẹ̀bọ àgbà ẹ̀sẹ̀ yà lọ mo dé tán mo dé tán. Ah, ọmọ mi. sí tá a bọ́n rèé o ò rí wípé ọmọ ọba ìlú ajílẹ̀rẹ̀ ni. nígbà náà wà ń kọ́ kí lọmọ ọba náà ń wá kí pẹ̀lú ẹbọ lọ́wọ́ lórúgànjọ́ tí ìbá ṣe kanú rẹ̀ tó fẹ́ ṣe. àwẹ̀dá ọ̀rọ̀ tá a dá yìí tó bá yọrí síbi ìjàngbọ̀n kò ní ṣe dẹ̀rọ̀ lásìkò wo èmi ọba ní kọjá ká ṣe kínní ní ọ̀rọ̀ tí odó bá ti dé tí ò gbọ́dọ̀ rí ọ̀run mọ́ ká tètè fún ehoro ń tọrọ o. Ah òótọ́ lọmọ sọ ká mọ̀ pẹ́ lórí mi kéésì kéésì yọmọ bá ní bẹ́ẹ̀. Ah! pabì yóò dúdú bí ọ̀dàlẹ̀ bá pabì á sì ọ̀gọ̀gọ̀ bó nínú oore bá pabì á yàn kété yàn kété èké ní ọ̀kọ̀ọ̀kọ́ kú ìgbanilékè kànga kí ló dé táwọn babaláwo kan wá da túrọ́ tàbí èlùbọ́ àwọn ènìyàn mi ò sì máa ṣèkà wọ́n máa dára gbada nínú iṣẹ́ ẹbí ta ni babaláwo tó ní kárẹ̀mọ́ gbẹ́bọ lóru àná. fásipẹ̀ náà ni o. fásipẹ̀ wẹ̀ ah, kò yẹ kó jẹ́ fásípẹ̀. ó ní o ó ní o. fásípẹ̀ ni. kò yẹ kó jẹ́ fásípẹ̀ kábíyèsí fásípẹ̀ tó jẹ́ pé òun lọ́dà àkọsẹ̀jáyé àrẹ̀mọ tó fi òtún àgàsá bí tó sì fi òtún àtìkùn gbàbò tó sì mọ̀ pọ́jọ́ àná léwu o fún àrẹ̀mọ láti jáde. ọ̀bẹ mọ lórí alábẹ́ tí ọwọ́ àkọsí òkè sóyè ẹsẹ̀ ní tí bẹ ọmọ ọlọ́mọ ọmọ mọ̀ sí ni. pé ọmọ mọ̀ sí ni ọmọ ọmọ ṣe ni o. Ah. kọ̀dà. kábíyèsí o. kábíyèsí o. bẹ́ẹ̀ kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. akọ̀gbẹ́ ọ̀wọ́dọ̀ sọ́sọ́. àgbẹ̀tọ̀ bẹ́ẹ̀ ni bàbá. Ah èkí òsùn à ń lé ifá ọ̀dàlẹ̀ òsùn à lọ́dẹ̀dẹ̀ òrìṣà béèyàn ń yọ́lẹ̀ dà ohun burúkú ọ̀yọ́ sí àìsè bàjẹ́ sọ́ba. kábíyèsí o kábíyèsí o. ọ̀ya ẹ̀wọ̀ wọn wò síwájú tọ́ba ń wọ ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn. ẹgbẹ́ wọn máa wọ̀ lọ. ọ̀dọ̀ mi máa ẹ̀jọ̀. <laughs> kò lè má rí bẹ́ẹ̀ hmm. ó rí ní sọ̀kòlù mí sọ̀gúlùntù tani ọ̀tí àmọ̀ pé tó gúlùntù bá báyàn báyìí fínfọ́ká ní fọ́ká <laughs> kọ́ta tiẹ̀ kọ́mọ náwó bàbá rẹ̀ lọ́rùn kọ́ta tèmi kọ́mọ dívánù túbú <laughs> kí ni kí ṣèyàn. Ah, àmọ́ bàbá mi hmm. kí n má rọ́ fún yín ikú àrẹ̀mọ́ dùn mí. Hmm, nítorí àwọ̀ jẹ àtàwọ̀ mu. ẹ̀ẹ́ kẹ́tì ẹ̀ ṣèyí nìkan eh, nítorí pé ó tún jọmọ àbúrò yín kí lòun náà lanu pàgà tí ń sọ̀rọ̀ sírú ẹ̀ tí ń rán rú ẹ̀ sílé ń mm. rán sí mi mm. ẹbí bàbá tiẹ̀ bá níṣẹ́ ni ìwà máa ṣàtẹnujẹ ọmọ pé ń pè mí láláì níṣẹ́ nù. Mm. Ah! àkíkà mú tiẹ̀ ròde bẹ́ẹ̀. bẹ́ẹ̀ nu ọmọdé bá sì ti gbọ̀rọ̀ jù ikú bíntín nìrú wọn máa kú. ó gbàgbé ọ̀rọ̀ wọn fọ̀rọ̀ wọn mẹ́mọ́ jẹ́. Mm. <laughs> tàǹkàrà tàǹkàrà. <laughs> kì í ṣe kan kò yí kì tún ṣe kan kóra mi. káyọ̀ máa ń lọ mm. <laughs> mo ní bàbá ọ̀dẹ̀. Mm. èmi ní ọ̀rọ̀ ọmọ láti rà. n bá tún táyé wá ẹ̀yin mo fẹ́ bí mi. èyí náà ní mọ̀ bí ọ bùsí bùsí bùsí. máa mi ní kí èdè bàbá bàbá rẹ. ẹ ní bàbá bàbá mi. kọ́kọ́ yìí kò sí adáhùn lóhùn. àwọn aráàlú ti dìde sọ̀rọ̀ bàbá mo sì mọ̀ pé láìpẹ́ yóò níyànjú nígbà tí kìí ṣe pé bàbá ló parẹ́ mọ́. èmi tiẹ̀ nígbàgbọ́ porí tó bá lugi lọ́pẹ́ tí yóò fọ́ yóò padà sọ̀rí ni nídà mi sì tú rèé orí a máa gbé ni pamọ́ nítorí ọjọ́ bíi. bẹ́ẹ̀ ni àná máa fẹkún síra rẹ̀ léṣe lèmi wí. falẹwà wọn wù níbi wo là ń bá wí. Ah. ìtẹ̀wé ni gbọ́. a mọ̀ ṣe nǹkan ọ̀rẹ́ mi n ò sí rọra sọ wàá fẹkún síra rẹ̀ léṣe ní báyìí. Ah! mo ti pẹ́ yìí mo gbọ́ ọ̀tẹ̀ àmọ́ mo mọ̀ pé kì í ṣe bàbá mi ló yẹ kí ló lè yóò tọ́ sí. ẹ látòrè táyé dé ayégún tán ayé gbàgbé ẹ̀ là gúnugún ṣòro ọmọ aráyé fìbí sú. kò yẹ kó jẹ́ mi kò yẹ kó jẹ́ mi Olódùmarè mọ̀mọ̀ sìn ọ́ ẹ̀yin gba arúmọlẹ̀ tí yín mọ̀ ni mò ń ṣe ọ̀run mi làbára àdánirègún ọ̀lọ́tí ọyán wọn hmm. ò mọ fáwọ́ ṣèké bẹ́ẹ̀ wọn ò fọ̀pẹ̀lẹ̀ jalè èyí tí wàá jẹ́ ẹ́ rèé ti jẹ́ tẹ́ ẹ fẹ́ fi mí ṣẹ̀sín lójú ọmọ adarí oorun àbí ṣe bí n bá táyé wá kí n mọ̀ lè yà lọ́dọ̀ yín mọ́ ni ẹ̀yin bá rú mọ́lẹ̀ kábíyèsí olódùmarè gbogbo ìgbà ni mò ń pè ọ́ mo sì fara gbolẹ̀ fún ọ tó olódùmarè bá gbẹ́sẹ̀ kọjá abẹ́ ńgbóró ń pè ọ́. kí ló wá kí ló rú gànjọ. bàbá mi ni mo wá ìdá. báyìí báyìí báyìí rúdú rẹ sàn bàbá rẹ sọ sàn tó ń wá kiri. wo wo ẹ kó bọ fóun pàkọ ẹ alẹ́wọ̀ ọmọ fásipẹ̀ nù ah! ó ṣe ilé adìẹ dẹ̀tù nù tó bá ṣenú ìgbẹ́ àparò ó ti bá yan ọlọ́dẹ lọ lèkúté ilé rẹ wàá rọṣọ wégele ó ló ń fẹ́ lọ bólóńgì ní sọdún ah! àfira dìde kó bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ nísìnyí kí n tó yí ìpinnu mi padà. ǹdẹ ah! ó bá ní ọmọ padà sínú sẹ́kù. àwo ẹ gbọ́ kí ló dé wọn lẹ́ẹ̀jẹun yín. ọmọ mi kì í ṣe pé bí ò pa mí àmọ́ kò lè lọ lẹ́nu mi àfi bí n bá tó rí ìfalẹ̀wà ọmọ mi oúnjẹ ò lọ. ẹ̀ṣọ́ dákun gbìyànjú kó o bá mi mọ bí ìfalẹ̀wà ó ṣe dé bí wàá bá mi àwo kò ṣeé ṣe. Ah, kí ni ò ṣeé ṣe ojú ẹni là á bímọ méjì tá a fìdí tẹ̀kan pa kò sí ohun tí ò ṣeé ṣe. ẹ wo awo kò lè ṣeé ṣe tó rọ́wá sí èrè kó gerí ọ̀nà tó pọ̀ ní ọ̀jẹ́. ẹ wo bẹ́ẹ̀ tí ń wo ibi tẹ́ ẹ wà yìí àwa mẹ́rin là ń sọ yín. kábíyèsí sì ti pa láṣẹ wọ́n lè e sin lásán wọn ní tá a bá kófìrí ẹ̀ ń bí wọ́n ní káwọn dànù ká tó wá sọ́tọ̀ mi èèyàn ẹ wá sọ fún mi bóun falẹ́wọ̀ ṣe wá yọjú sí tí òun ní orugi oyin ẹ wò ẹ gbìyànjú ẹ jẹun ní o torókùnrin là fi gbé tòde olódùmarè tó yọrí rínú ẹ rí yóò yọ yín ẹ jẹun ṣe gbọ́. kò burú àmọ́ kò lè lọ ìfalẹ̀wà ọmọ mi nìkan ló lè fún mi lóúnjẹ kí n jẹ. kí wàá láṣẹ báyìí. dákun ohun tó wù ni ló ń dunni wọn ò pé kẹ́ fún mi lákòókò tó pọ̀ rárá ẹ tẹ sáà mú mi débi ẹnu ọ̀nà wọn kiri wọn ni. ó falẹ́wà ọ̀rọ̀ rẹ dùn kò sí sẹ́ni tí ó gbọ́rọ̀ rẹ tí ò ní fẹ́ ṣàánú rẹ àmọ́ síbẹ̀síbẹ̀. ẹ dákun ẹ dákun ó dáná ẹ kàn mú mi débi ẹnu ọ̀nà àwọn kíkan gbowó wọn lásán yìí sí mọ́ lọ ẹ dákun. eyín òun náà ò ṣe é ṣe. sáyé ah, mi ò ti má bàjẹ́ báyìí o ikú yóò jẹ́ sí lọ kí ni wúrí mi lókè pẹ̀ gan-an. ọ̀dọ̀ ẹ ṣeun. ó bàbá mi fásipẹ́ mo bá ṣe pé yóò tún pàdé ni a pàdé lọ́rọ̀ àjàǹtẹ́ ń ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe rí fún yín o ń sọ olówó kọ̀ tún rí wọn ẹ ṣeun wọn ló bàbá mi iye ẹ̀ṣà ìmọ̀dí ń jẹ. torí mi gan-an látọ́kùn tó ṣe eégún yín lọ́nà délé àgbẹ̀dẹ téèyàn bá yí ẹ kó jẹ̀yà lórí ẹ̀ṣẹ̀ tó wà ńlẹ̀ yìí èmi ló yẹ ní pípa kì í sẹ́yìn rárá torí ikú àrẹ̀mọ bàbá mi ọwọ́ mi ló ti wà. Ha ha ha! yàrá ìfẹsẹ̀kàn ẹ̀rù ń bà mí àti kẹsẹ̀ bomi torí wípé mo mọ̀ pé tẹ́sẹ̀ mi bá ti wọnú omi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi kó sóhun tí ń ṣẹlẹ̀ nínú yàrá agbára tẹ́ ò ní mọ̀ mo wọlé mo súnmọ́ kòkó agbára. olùpè mo pè olùpèmọ̀pè tàbí àmọ́ bá gbẹ́kún ọmọ rẹ̀ títara ní tara olùpèmọ̀pè tewúrẹ́ bá gbọ́ mẹ́mẹ́ ọmọ rẹ̀ á sì dún mẹ́mẹ́ olùpèmọ̀pè tágùntàn bá gbọ́ bọ́ ọmọ rẹ̀ á sì dún bọ̀ olùpè tara ṣàṣà kó wá jẹ́ mi níhò olónìí o olùpèmọ̀pè o. mo pẹta ìta ò jẹ́ mo pọ̀rọ̀ rò mí títí mo polúpè kò jáde sí mi ṣùgbọ́n kí n má bàa kó rẹ̀wẹ̀sì ọkàn bá yín àti wípé kẹ́ ẹ má bàa sọ gbàgbọ́ tẹ́ ẹ ní nínú mi nù òun ló mú mi tí mo ṣe dá ọgbọ́n tí mo parọ́ pé kárẹ̀ mò ń gbẹ̀bọ nígbà ó jẹ́ pé ifá kan ògún níbalẹ̀ kó mọ́ yan ẹbọ ọ̀pẹ̀lẹ̀ oníbalẹ̀ kó mọ́ yan ètùtù ó ní mo ṣe parọ́ fún bàbá tó bí mi lọ́mọ. olódùmarè o ah! yé yé olódùmarè ìfalẹ̀wà. Màmí. ìfalẹ̀wà. Màmí. àṣé ìwọ ló sọ pàṣẹlù ló ló ń fẹ́ mọ tí ń ké lábẹ́ awọ mo sì wí mo wí mo wí ẹni tó bá tásìkò tó o bá fẹ́ lọ́kọ kó o wí kí n gbọ́ èèyàn kì í mọ ọkùnrin kó ń pe olùpè kólùpè ó fọhùn kò ṣeé ṣe èyí bàbá ah. mi ẹ dáríjì mi. ń ah. dáríjì ọ́ àṣé ẹrù amókùn mi tó wọ́ àṣé mi ni mo ò fura olódùmarè o. Ah. bàbá mi ṣeré títí tán ni bàbá mi ṣé kò sọnù àbáyọ kankan mọ́ ni ẹ tètè sọ fún mi kí n mọ̀ torí mo lọ́gbọ́n tí mo lè dá sí bàbá. ọ irú ọgbọ́n mi la fẹ́ dá sírú eléyìí tó ṣẹlẹ̀ yìí ọ. ikú ni bẹ́ẹ̀ ni bàbá mi. ikú. ikú yá jẹ́ ẹ̀sìn lọ bàbá mi kàkà kí n mọ òun yín nínú ìgbèkùn yín kébì wàá mọ rìn láàrin àwọn èèyàn bí òkú ayé ó pè é kí n para mi dà. èèwọ̀ ah, òrìṣà ìfalẹ̀ wà ọmọ ọwọ́ kì í kó lójú ọwọ́ kwu ọgbọ́n kùtà tá a tà sí ọgbọ́n bẹ ọgbọ́n kù tá bàbá mi ṣé péré ti sí wa. bẹ́ẹ̀ ni bá a kú láyé rẹ̀ ìrètí ń bẹ ọmọ mi ò ní kú ò ní para rẹ ò ní kú lójú mi nítorí ohun tó burú jáà ni mọ̀jẹ̀sí sí ní tójú òbí rọ̀rùn alákẹ́jẹ́ ohun tó o mọ̀ ni wọ́n ṣàlàyé fún ọ lónìí o mọ̀ bó o ṣe jẹ́ ẹlẹ́gbẹ́ ńlá ni ọ́ ẹlẹ́gbẹ́ ológo ni ẹlẹ́gbẹ́ alágbára ńlá ológo ńlá tó tóbi jùlọ nínú gbogbo ẹgbẹ́ téèyàn yàn láyé ni ọ́ nítorí pé ọwọ́ ìyá rẹ ló ti mú ẹlẹ́gbẹ́ ńlá nìyá rẹ àwọn ẹgbẹ́ olùgbèjà ni wọ́n mo ti wá rí i dájú báyìí pé wọ́n ṣetán tí wọ́n gbèjà wájà. <gasps> bàbá mi ibo làwọn ẹgbẹ́ mi ọ̀hún wá wà báyìí. <sighs> wọn ò mọ ibùjókòó wọn àmọ́ mo mọ bó ṣe lè dọ́dọ̀ wọn. lẹ́yìn ìgbà tí o bá lọ àwọn ewé yìí pọ̀ tó kúnná dáadáa lọ sí yàrá ìfẹsẹ̀kàn ó gbé omi inú ibẹ̀ jáde. ó da àwọn ewé yìí sí i ó wá bẹ̀rẹ̀ sí ní fi wẹ ẹsẹ̀ lẹ́yìn ìgbà ọ̀hún ó mọ̀ wípé. ibi ẹgbẹ́ mi wà kẹsẹ̀ mi kó mọ́ ṣàì gbé mi débẹ̀ ibi ẹgbẹ́ mi wà kẹsẹ̀ mi mọ́ ṣàì gbé mi débẹ̀ ibi ẹgbẹ́ mi wà kẹsẹ̀ mi mọ́sá ìgbé mi hmm. ọmọ mi gbogbo ìlàkàkà rẹ nínú ayé gbogbo rẹ la rí àwa náà mọ̀ pé kò ń ṣe ìdùnnú rẹ láti ta epo sí aṣọ àlá wa ọmọ ènìyàn ọmọ ènìyàn ṣùgbọ́n ẹlẹ́sìn ò ní lọ láì jìyà ẹlẹ́sìn ò lọ láì jìyà jẹ́ kán bomi wá fún ọ kí àwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n tó béèrè àríyá fún ọ. Adélani yèyé hmm? Délani kọ́ mò ń yìí ni. Hmm, Délani ni O mọ̀ rí ni. Ah. ah kódà mo mọ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ bébí hmm. ààrẹ mọ ọba ìlú wa nu. àti bó ti kú ni àtòkọ àtàyè rẹ̀ àárẹ kankan. kò kú bí ìrìn àjò ẹ ṣe rí rèé sáré nínú làkàkà la ní kí wọ́n lọ fà á wá torí ẹ̀kọ́ tiyín lóde ayé òun ni ẹ̀gbá tiwa lóde ọ̀run bí ó ti jẹ́ nù. ẹ ra ọjà wa kí ló mú ìyàwó àti sáré. àsápajúdé báyìí. bàbá àmọ́. dáǹgà. kò lè yé gbọ́dọ̀ pé oúnjẹ àfi ti fọ inú. àìjàun kájẹgbá. àìjàun kájẹgbá. àìjàun kájẹgbá. àìjàun kájẹgbá. àìjàun kájẹgbá. àìjàun kájẹgbá. ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀kan sí àìjẹ̀gúnjẹ̀ kara ń. àìjẹ̀gúnjẹ̀ kara ń. àìjẹ̀gúnjẹ̀ kara ń. àìjẹ̀gúnjẹ̀ kara ń. àìjẹ̀gúnjẹ̀ kara ń. àìjẹ̀gúnjẹ̀ kara ń. ẹnìkan ìjẹ́wẹ̀rẹ̀ kó jẹ̀ pẹ́ wíwú o. Ah, wọ́n kàn yẹ lógún náà ni. bàbá ti pariwo ń tàn abẹ̀rẹ̀ ni. bàbá mi. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi adilani ti dé o adilani ti wọ̀lú. adilani èwo. bẹ́ẹ̀ni ifádéwà ló mú wọ̀lú. délani délẹ̀ wà ń sáré gìlàgìlà ló ń dìgbò lulẹ̀. ẹ̀gbọ́n mi wàhálà ti wà nù dílani ó ti wà láàfin báyìí ó fẹ́ máa sọ̀rọ̀. ṣé ìhun ló fi rẹ lọ́kàn balẹ̀ sí kò lè sọ̀rọ̀ ó rí àfi tí gbàgbá erímọ tí ọba sí ń bẹ̀ mọ́ lókù pẹ́pẹ́ daṣẹ́ àfin kan máa lọ sáyé ẹ lọ. anídíládé ti wà láàfin ó fẹ́ máa sọ̀rọ̀. wọ́n ní kò lè sọ̀rọ̀. Ah, díládé máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ó máa sọ̀rọ̀. ọ̀dà kí ló fẹ́ ń ṣe báyìí. Ah, ẹ̀gbọ́n mi kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ni. kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn rúmọlẹ̀ yóò níjọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá àti ẹ̀ sọ fún wọn àmọ́ ní ìsìnbọn bá tún ní a sọ fún wọn kọ̀ wá ní sọ̀rọ̀. ẹ sọ fún un. kò lè dán lójú ọ̀fẹ́ kó sọ̀rọ̀ kó lè sọ̀rọ̀ ọ̀dà gbà lọ́wọ́. Ah. Ah. kábíyèsí o ẹ̀rọ bàbá kábíyèsí o ẹ̀rọ bàbá kábíyèsí o ẹ̀rọ bàbá. àti lágbẹ̀rú tí ẹni ń ké sí òun o ó ti dé o. Hmm. Adélàní. awo ẹ bá ń bíyàn báwo wọn ṣe rìn. ẹ ṣeun bàbá ẹyìn Adélàní bó o lẹ ṣe rìnrìn àjò ń gan àti pé kéèkàn ọ ẹyìn ìfàlẹ̀ wàá wo bó o rìnrìn àjò ń ṣe rí gan. Hmm. mo ti wí fún yín pé kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú kàngan rẹ̀ lọ́wọ́ àní ẹ bá ránṣẹ́ pé bàbá mi náà. Hmm. mo ti ní kí wọ́n lọ tú bàbá rẹ̀ lẹ́nu túbú ó dé ìtàn báyìí nísìn àní bò lẹ sí rìn gan-an mo fẹ́ mọ̀. adélani bò lẹ rìn. bó o ní ìyá tó ti jẹ. àní mọ̀. Ah, ó yé mi ó yé mi. ẹ kẹrin ọrùn ọ létí bádì ẹ bá gbọ̀n yẹ pìpìpì tinú rẹ̀ á dìde kọ́lékọ́lé òní kọ́lékọ́ gbàgbé òkè abẹ́yọ̀ ń tọ̀gẹ̀dẹ̀. Hmm kò sí bá kankan tó jẹ́ náà ohun tí mo rántí ni pé lóru ọjọ́ òun mo rí ehm, olórí kóyèdè. ẹ pé kùndíhùn kùndíhùn. má fọhùn. má fọhùn. kùndíhùn má fọhùn. kùndíhùn má fọhùn. inú ni jẹjẹrẹ bá jẹgi. inú jẹjẹrẹ ti bá jẹgi. àkúsọrínù nítọ gẹdẹ. àkúsọrínù nítọ gẹdẹ. àwù bẹ́ẹ̀ ń bọ́nbọ́n wú. àwù bẹ́ẹ̀ ń bọ́nbọ́n. alárùn fọhùn níta lápá. alárùn fọhùn níta lápá. ẹ ti pọ́ kọ̀ ya rẹ̀. ẹ̀ẹ́n àwẹ̀lé. ẹ̀hẹ́n Adélàní ọmọ àwẹ̀lé má fọhùn. Adélàní ọmọ àwẹ̀lé má fọhùn. ẹyẹ ẹja gbẹmọ. má fọhùn. má fọhùn o. ẹja gbẹmọ ẹja gbẹmọ ni. má fọhùn. má fọhùn. kíni <coughs> ah, àwọ̀ ẹ̀ ń wò mí ni ẹ wò mí ni. kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ bóde bá fọ àárọ̀ bàdà bá fọ àárọ̀ àtòdí ọ̀run lẹ́jà àárọ̀ ti rọ̀ wálé ayé kọ́rọ̀ pẹ̀sẹ̀ dípò ìdọ́kọ̀ odògbé ah. káàdì ọ̀tàn galazarẹ́fẹ̀. Ah. ọdẹ tó wà nílé kọ́ba ó kélé lógún alábàjá lọ́gbọ̀n ó kolo sí kolo là àtọ́ta adábọ́dún ìbákú ọmọ ọlọ́fin ọdún nílò ọ̀bákú ejì ẹ ti gbádìí ẹ̀rẹ́ lọ adìẹ òróró tó ra kalẹ̀. mo fún un pa <laughs> mo fún un pa kó lè sọ̀rọ̀. ọbẹ̀ ló wọ́n sọ̀rọ̀ báyìí yọmọ ọmọ púpọ̀ jẹ ni. <laughs> ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ kódékódé ńlá àtàkòtó bí ewúrẹ́ bá já orí ìṣó rẹ̀ ní lọ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ bágùtàn bá já orí ìṣó rẹ̀ ní lọ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ òní dandan níta ìdán ìràwé òní dájọ́ ọlẹ̀ kó sókè ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀. àṣẹ tààrùn kò ní jẹ́ fẹ́yẹ èyí tààrùn fà ní jẹ́ fámọ̀tẹ́kùn àyíká lórúkọ ọjọ́. ọkùnrin jáde gbé fìlà rẹ̀. ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ilẹ̀ máa wọ́ ah! wọn bọ̀ mọ̀tẹ́ wo wa olórí. Àyìndé. Ah! ẹ dákun ẹ̀yin lẹ rí wọn èmi ò rí wọn bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ wọ́n hmm. àwọn wo lọ gẹrẹrẹ wọ́ wá o. ifásitì àwọn tó ọmọ náà ni bọ́lá ti ní orí lórí ni ó lórí àwọn orílẹ̀-èwé àwọn àtọmọ rẹ̀ ni ah! ẹ dúró náà kí ni mo ṣe fún yín gan-an tẹ́ ẹ fi inú eléyìí tẹ́ ẹ ṣe fún mi lọ́tọ̀ sí mi. Oh, oh. ẹ dákun kábíyèsí kì í ṣẹjọ́ èmi náà mo fẹ́ kọ́ ọmọ mi dépò bàbá rẹ ni mo fi ṣe gbogbo ohun tí mo ṣe. wíńdà ogun ẹ̀tẹ̀ tẹ́gbọ́n mi ṣe fún mi náà fi takú mọ́ mi lọ́wọ́ pé àfi ńlá kí n ṣèrànlọ́wọ́ táwọn fi jolú àwo. ń borí wọ̀yá àjà. ẹ dákun ohun tó mú mi ṣe ohun tí mo ṣe nìyẹn. Ah! Ah! ẹ̀yẹ́ o ayé o àbẹ́ẹ̀ ah. rojú ayé báyìí àbẹ́ẹ̀ rí rojú ayé báyìí àbẹ́ẹ̀ rí. a ti rí o. ẹ wo bọ́mọ èèyàn ṣe ń wò tí wọ́n ń gbàgbé kádàrá ah. ẹ wo bọ́mọ èèyàn ṣe ń wò àbọ̀ tó ń gbàgbé àkọọ́lẹ̀ ẹ̀yin yìí ò ní pé ẹ lè túlù mọ́ ọ lórí. Ah, wọ́n ti dùn. ifásipẹ̀ kábíyèsí ìwọ ni wọ́n bẹ̀. kó dákun dábọ̀ kó fi yèdè nú ó ti sọnú ọ̀rọ̀ rẹ̀ hmm. ó ní bí ìrìn àjò rẹ̀ ṣe rí bólódùmarè ṣe kọ́ náà ló ṣe rìn hmm. bí kì í bá ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí á wá wù wá bí ah. wọ́n wù wá bí wọ́n gbàgbé kádàrá ah. wọ́n gbàgbé àkúnlẹ̀yàn mo wá bẹ̀ ọ́ dákun dábọ̀ fi ìdínú hmm. ọ̀gbọ́n bí kó o fi wò ó pé bẹ́ẹ̀ ò ṣe èmi ò ṣe. kábíyèsí ẹ ṣẹ̀ mí kò sì sẹ́ni tó ṣẹ̀ mí nínú gbogbo àwọn èèyàn tó ń dèbù mi kádàrá ni ìpín òun àtàkúnlẹ̀yàn mi ni òtàṣé kábíyèsí nínú gbogbo òrìṣà tí olódùmarè dá pátápátá òrìṣà ìlara nìkan ni kì í gbé tutù. bẹ́ẹ̀ni ẹ wá rórìṣà ìlara tá à ń wí yìí òun ló tì wọ́n débi kòtò ìparun tí wọ́n ń bẹ̀rù. Hmm. kò sí ẹ̀dá alààyè tó lè gbin ẹ̀fọ́ tí yóò gbin ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí òyò wa máa fẹ́ ewúro. ìgbà òru òjúfọ. ntẹ̀yàn bá gbìn irúgbìn tó o bá gbìn òun náà ló kà kábíyèsí bẹ́yìn bá wá ń lékú sí wọn bí wọ́n bá pẹ̀yìn dàtán wá ń léjò sí yín. Si Hmm. ẹ ṣe pẹ̀lẹ́ o ohun tó ń bi ni kò ní ṣàì bí wọ́n léèrè kábíyèsí. Hmm. Hmm. Ah, ẹ dákun torí ọlọ́run èmi náà fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹni kí falẹ̀wà dáríjì mi èmi ni èmi mo fi tipátipá bá alájọṣepọ̀ ah! èmi ni ẹ dákun ara ni mi ẹni tó dáríjì mi falẹ̀wà dákun ṣàfihàn ṣàánú yàrá mi Eh. Ah. aláǹdé mẹ́ẹ̀ dákun tó lọ́wọ́. ayé àyè bàjẹ́. adéfàgbẹ́rú ọ̀rọ̀ adéfàgbẹ́rú ni wọ́n tẹ̀lé ó ní a gbọ́dọ̀ rí ìtàjẹ̀sílẹ̀ nínú ìlú yìí mọ́ láéláé. bẹ́ẹ̀ ni o. pé ká dẹ́kun ìtàjẹ̀sílẹ̀ bíi bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìbá ní kí wọ́n bẹ́ orí yín sógun ni hmm. àmọ́ àgbà kin. kábíyèsí o ẹ wàá bá mi sin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ sìn wọ́n jáde kúrò nù ìlú yìí. Ah, kábíyèsí. mi ò gbúdọ̀ gbúrò wọn mọ́ nù ìlú yìí láéláé ẹ ti gbọ́. atolórí náà kábíyèsí. ká ló lórí ah! gbogbo wọn pátápátá ẹsìn wọn kò nù. kábíyèsí ẹ bá ẹ dáhùn lọ ẹ bá ń bẹ bá kí ló tún bá ẹ bá ń bẹ palẹ̀ wa ẹ sànú mi ẹ bá. jẹgbẹrọ Àyìndé ara ni mí. Fásipẹ̀ tún bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí i hmm. àfi kó foríjì mi rí i nírìí pé kádàrá náà ní lóòótọ́ kádàrá ni ó bá òkú ṣe ò tán bẹ́ẹ̀ni láti òní lọ látòrí rẹ títí dórí àrọmọdọ́mọ rẹ hmm. ẹ̀yin lẹ́ẹ̀mọ jẹ́ babaláwo ọba. àwíṣe àfọ̀gbọ́. fásipẹ̀ tún bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí hmm. àfi kó foríjì mi rí i pé kádàrá náà ní lóòótọ́ bá òkú ṣe ò tán láti òní lọ látòrí rẹ títí dórí àrọ́mọdọ́mọ rẹ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ jẹ́ babaláwo ọba. àwíṣe àfọ̀gbò. yàtọ̀ fún yìí ń o lójú ayé mi báyìí títí láéláé gbogbo nǹkan ní mi pátápátá mo dá sí méjì mo kó dà kan fún ọ. ẹ pẹ́ ẹ pẹ́ bàbá. kábíyèsí rẹ olódùmarè ìyún hmm, hmm, hmm. ni wípé kò lára kò léèyàn ó tún lè dẹni tí ń bá wọn lọ́ba lọ́ba jẹun nínú àwo tó ń ganran. kábíyèsí rẹ kábíyèsí ah. Ah.